TV ojú wa tó lé ojú wa tó kó. gbogbo ẹ̀yin èèyàn wa mo mọ̀ tún kí yín káàkiri gbogbo ibi tẹ́ bá ti lórí ọ̀fẹ́ tẹ́ ti ń wò wá. Hmm. gbogbo ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ Mr Olamaiki tún ti jáde o Mr Olamaiki ti jáde wọ́n gbìyànjú wọ́n tú àwọn ọ̀rọ̀ kan. Ah kò ṣeé mọ́ wò lètò eléyìí ẹ bá mi pín kó dọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa kó dọ́dọ̀ ọkùnrin kó dọ́dọ̀ obìnrin kó dọ́dọ̀ àwọn ọ̀dọ́ kó dọ́dọ̀ ọmọdé kó dọ́dọ̀ àgbàlagbà ọ̀rọ̀ tòní ètò tòní ó lágbára ta ta ta ta ó dà pé yàrá máa ń pè kan ní ìyá kọ sẹ́ẹ̀tì ní ìyá ké sẹ́ẹ̀tì àwọn máa ń pè ní tí ìbáwò ọmọ ọ̀rọ̀ yẹn ta bá àwọn tó kàn tiẹ̀ ta bá ṣé ẹ ẹ nípínlẹ̀ Èkó ńgbà kan ṣé ẹ rántí àbẹ́ ẹ rántí ẹ ẹ rántí ẹ ẹ farabalẹ̀ ẹ mọ̀ wo ètò yìí lọ Mr olamaki tú nǹkan kí ló da ohun àtàṣíwájú Tinubu pọ̀ bó lọ̀rọ̀ ṣe jẹ́ ọ̀rọ̀ bọ́ lẹ́ni ẹ jọ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ bá lórí ọ̀fẹ́ tẹ́ rí ètò yìí ẹ bá mi ṣí kó dọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa ẹ bá ń ṣí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá lọ́kùnrin gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì gbàgbọ́ nú òmìnira yorùbá mo kí gbogbo wa pé láṣẹ ìdùmarè àjọ délé ni wọn ní fi yín sàwátì wọn ní fẹnikẹ́ni sàwátì ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ìkànnì wa ẹ má gbàgbé ẹ̀yin ojú tuntun ẹ káàbọ̀ ẹ subscribe sórí ìkànnì yìí kẹ́ bá lè mọ gbádùn ìkànnì wa síwájú àti síwájú sí bẹ́ẹ̀ bá ti wá ṣe tán ẹ rí kíní kan báyìí notification bẹ́ẹ̀ ní wájú ẹ bí agogo báyìí ló ṣe rí ẹ tẹ̀ sí i ìyẹn ni ó mọ̀ ta yín lólobó tá a bá ń ṣe live show yóò sọ fún yín bàbá dẹ̀ fi fídíò tuntun míì sórí ìkànnì wa yóò sọ fún yín ẹ mú àgbàgbé ìkànnì Mr Mike Ọlá náà ìyẹn Mike Ọlá show lórí YouTube ẹ sáàchì fún tẹ bá ti sáàchì fún tó bá ti gbé Mike Ọlá wá ẹ kàn click lórí ẹ ẹ ti subscribe nìyẹn àwọn ètò lóríṣiríṣi náà ẹ mọ̀ gbádùn lórí ìkànnì yẹn ẹ má jẹ́ ń dá wa lágara ẹ jẹ́ kí n gbé Mr Ọlá wọlé kẹ wá gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ ó yá o Mr Ọlá my yorùbá mo kí wa o mo kí wa alákọ̀ọ́lábo mo kí ọmọdé mo kí àgbà mo kí oyúnnú mo kí àṣẹ ẹ̀dí mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ètò ọdẹ ọdún bí ṣé àlàáfíà ni mo bá gbogbo wa ẹ má bínú wípé ó ń di oní kúsẹ́kúsẹ́ ẹ ní èní mo mọ̀ pé ó ti di bí ẹ̀mẹ́ta tẹ́ẹ̀rí mi lénìí tí mo jáde ẹ má bínú. Eh, bó ṣe gbà la ṣe ń ṣe eh, àti pé pàápàá jùlọ mo mọ̀ pé <laughs> yóò ti yí ọ̀pọ̀lọpọ̀ tó rọ́pọ̀lọpọ̀ ló ti ń béèrè lọ́wọ́ mi pé àti ẹ̀rí yín ẹ̀ jáde bíi ti tẹ́lẹ̀ mọ́ kí ló dé kò sí nǹkan kan tó dé eh, ẹ̀wọ̀n pé tí ò bá sọ̀rọ̀ kò sọ̀rọ̀ náà ni tọ́rọ̀ bá sì wà ọ̀rọ̀ wà ìgbà míì sì wà ní téèyàn bá rọ́rọ̀ àbí téèyàn bá gbọ́rọ̀ èèyàn ó kọ́kọ́ gbìyànjú àti ṣèwádìí ṣó bẹ́ẹ̀ ṣé ò bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fà á kó tó di pé èyàn ó bọ́ síta máa sọ̀rọ̀ ǹjẹ́ mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláwòrábí ẹ̀ tó dá gbogbo wa tó dá wa sí títí dọjọ́ òní tó ní ká máa bẹ tó tún ní kí èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín tó ní kí n jáde ní wákàtí ọ̀wọ̀ pé ká tún ríra wa láyọ̀ àtàlàáfíà ká agbára wa níyànjú ọpẹ́ ni fún ọlọ́run ọba aláwòrábí ẹ̀ bí a ṣe ń wọlé ẹjọ́ ẹ ṣe mí ní àǹfààní kan ẹ ṣe mí lóore kan ẹ bá mi ṣíà program yìí ẹ lọ́ọ̀fù ẹ ẹ láìkì ẹ ẹ má jẹ́ kí lọ́ọ̀fù àti láìkì yín kó wọ́n nígbàkigbà nítorí pé tẹ bá lọ wo àwọn fọ́nrán méjì tí mo ti ṣe sẹ́yìn lénìí bí wọ́n ṣe kéré tó yẹn ẹ rí i pé gbàrà tí mo ti bẹ̀rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí flag ẹ̀ so ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ wá mo fẹ́ rọ̀ wá ẹ má jẹ́ kán flag show yìí down nítorí pé ká lè ṣe é ká ṣe ní àṣeyọrí ẹ wá bá mi pè àwọn olólùfẹ́ wa ẹ pè àwọn afẹ́nifẹ́re ẹ bá mi pè gbogbo àwọn tó fẹ́ kí ilẹ̀ yorùbá pé kó gba òmìnira kí ilẹ̀ yorùbá kó dàgbàsókè pé kó dáa ẹ wá rántí kẹ́ bá mi pè àwọn tí ò fẹ́ràn wa yẹn ẹ o àwọn tí ìfẹ́ gbọ́ wa tí wọ́n ìfẹ́ rí wa tọ́lọ́ mọ̀ọ́mọ̀ tó fọ́ọ̀sì wa lé wọn lórí sẹ́ẹ̀ wípé wọn ò mọ̀ rí wa wọn sì mọ̀ gbọ́ wa lóòrèkóòrè kò sì sóhun tán lè ṣe sí ẹ bá mi pè wọ́n pé a tún ti dóde o kán wá fetí gbéyàwó ọ̀rọ̀ mo wá fẹ́ bẹ̀ yín ẹjọ́ ẹni tó bá láǹfààní tó bá mọ ìyá tí wọ́n ń pè ní ìyá èmi ò mọ orúkọ tó ń pè àmọ́ tèmi ò pè ìyá kọ́sẹ̀tì àbí ìyá káskẹ̀tì àbí whatever tó ń pè ẹ bá mi fi fọ́nrán ìránṣẹ́ kó dọ́dọ̀ ẹ̀ kó gba èsì ọ̀rọ̀ ẹ̀ nítorí pé kí ni táwọn bá rò pé àwọn mọ ọ̀rọ̀ sọ àwọn gbọ́n tán torí àtẹnujẹ àtijẹkújẹ tí wọ́n lè bọ́ síta máa sọ̀rọ̀ àwọn kan náà mọ̀ gbọ́ o wọ́n sì mèsì sí ọ̀rọ̀ ṣe rí ìyá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ forí jì mí lọ́sàn-án yìí ẹ mọ̀ pé kò sí nínú wà mi kò sí nínú ṣe mi gbogbo bó bá ṣe wù kó rí gbogbo bó bá ṣe wù kó jẹ́ èmi á máa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ìgbà láti bọ̀wọ̀ fún ẹni tí ó bá jù mí lọ kò bá jẹ́ ọjọ́ kan ṣoṣo kódà tí mi bá mọ̀ bóyá èèyàn jù mí lọ bóyá kò jù mí lọ máa máa bọ̀wọ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ àmọ́ ṣe rí ọ̀rọ̀ ìyá yìí ẹ forí jì mí lásàálẹ̀ yìí mi ò ní ọ̀wọ̀ kankan tí mo fẹ́ bù fún ìyá yìí nítorí pé ìyá yìí fúnra rẹ̀ ó ti sọra ẹ̀ di oníyẹ̀yẹ́ òun fúnra rẹ̀ ló so àgbàdo mọ́dì tó sọra ẹ̀ di aláwàdà adìẹ gbogbo bí n bá ṣe wá sọ gbogbo ohun tí n bá ṣe lásàálẹ̀ yìí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fi bí mi ẹ mo wá gba àdúrà mo bẹ ọlọ́run ọba ẹlẹ́dùnmarè pé kó wá gbẹnu mi sọ̀rọ̀ kó kọ́ mi mọ̀ ṣe ẹ. Eh, nítorí pé kí ni òun lọ́ba apani ajíni amúni àtúni adéni àtúni òun nìkan lọ́ba tó lè sọ pé kó jẹ́ bẹ́ẹ̀ tí ó sì jẹ́ bẹ́ẹ̀ béèyàn kan bá lóun lágbára òun lòun ṣe kinní kan ẹ bá mi sọ fún pé ọlọ́run sì ń fẹ́ràn ẹ̀ ni ọlọ́run fi ṣe sábàbí ni ó bọ́ sákòókò ni agbára ẹ̀kọ́ ló tó bẹ́ẹ̀ ọlọ́run kàn fi pòwe fún un ni. Eh, fún díẹ̀ yìí tí ẹnikẹ́ni tó bá ń halẹ̀ mọ́ yín àbí tó bá ń dún ramúramù tó bá lóun jẹ́ bákan ẹ sọ fún irú wọn pé kán lọ sọgbé jẹ́ mọ́wọ́ pé ọlọ́run ọba òun ló mọ ohun gbogbo òun ló mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun ló mọ ìparí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run a máa fi àwọn nǹkan ṣe pàṣán fún àwọn nǹkan láti kọ́ wọn lọ́gbọ́n àbí láti bá wọn wí ṣùgbọ́n kì í ṣe pé àwọn náà pé wọ́n jẹ́ alágbára àbí wọ́n gbọ́n tán wọ́n mọ̀ tán fún díẹ̀ yìí kí gbogbo alágbára ayé gbogbo máa pẹ́ ẹ tí ò lè jí tó bá pa tán kán lọ tọwọ́ ọmọ wọn bọ̀ sọ kán lọ ṣe mẹ̀dọ̀ kán yé dẹ́rù balẹ̀ ẹ kán yé dàlẹ́ ayé rú ẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ̀rọ̀ mi lónìí màá bẹ̀rẹ̀ látòrí ìyá tó pera ẹ̀ ní ìyá kọ́sẹ̀tì àbí ìyá kásikẹ́tì mo mọ orúkọ tí wọ́n ń pe omi ò ní pè bẹ́ẹ̀ ni mi ò ní pè bẹ́ẹ̀ ni ìyá kọ́sẹ̀tì àbí ìyá kásikẹ́tì àbí ohun tó ń pera ẹ̀ ẹ rí i pé mi ò dá sọ̀rọ̀ ẹ̀ rí mi sì dárúkọ ẹ̀ rí tí bá tiẹ̀ sọ̀rọ̀ tó tàbá rí a jẹ́ pé mo sọ lówe lówe mo sì máa ń sọ fún gbogbo amúní tí èèyàn bá ṣe nǹkan tó bá sọ̀rọ̀ níwọ̀nba àgbà tí ò bá ti tasẹ̀ àgẹ̀rẹ̀ lọ bí tí ò tasẹ̀ àgẹ̀rẹ̀ lọ mo lè má dá lóhùn mo lè má dá sí i ṣùgbọ́n tí èèyàn bá tasẹ̀ àgẹ̀rẹ̀ lọ bí tí ò yẹ kó tasẹ̀ àgẹ̀rẹ̀ lọ àbí tí èèyàn bá rò pé torí pé tó àwọn bá ti sọ̀rọ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dáhùn wọn gbọ́dọ̀ fọ́hùn wọn gbọ́dọ̀ fèsì àbóhùn mí ebúbú àbóhùn rò pé òun ní agbára kan nípa amọ́ síbì kan tóun fẹ́ máa fi dẹ́rù bàyàn tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ lọ bí tí ò yẹ kó tasẹ̀ lọ àgẹ̀rẹ̀ lọ èmi ò dá lóhùn màá fún lésì ẹ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi Èdùmàrè kò sí sóhunkóhun tí ẹnikẹ́ni nínú wọn tó lè fi ṣe mí àfi tó bá jẹ́ wípé àwọn ò ṣe láburú ló kù àyàfi tó bá jẹ́ wípé àwọn gangan fúnra wọn wọn ṣe láburú ló kù wípé èmi ni mo jẹ̀bi wọn ẹ máa plé fọ́nrán àmọ́ fọ́nrán yẹn ẹ̀ ní bínú ẹ̀ ní rí àwòrán àmọ́ ẹ̀ mọ gbọ́ òun ẹ̀ máa gbọ́ ohun tí wọ́n ń sọ ń bẹ̀. èyí tó tún wá farapẹ́ tó ṣèkejì ẹ̀ òun ni ọ̀rọ̀ tí ìyáàfin tí ọ̀pọ̀lọpọ̀ wa tó bá ṣeé ṣe tó bá yẹ pé àmẹ́ni tí ó ń jẹ́ ìyáàfin kò fowó rọlá akérèlé bucknell bẹ́ẹ̀ ni ìyáàfin kò fowó rọlá akérèlé bucknor àwọn ni wọ́n ti jẹ́ igbákejì gómìnà nípínlẹ̀ èkó rí ní ọdún tí tinubu tó fi ṣe gómìnà ìyáàfin wa yìí àwọn ni wọ́n jẹ́ igbákejì wọn ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn lénìí ẹ gbọ́ ohun tí wọ́n sọ nípa olóyè bọ́lá ahmed tinubu ẹ ṣe rí tí àwọn èèyàn kan bá láwọn jókòó síbi kan àwọn ò ní gbà àwọn ò ní gbà àwọn jáde àwọn ọmọ wa ba ọmọ yorùbá tí wọ́n láwọn ń fẹ́ òmìnira lórúkọ jẹ́ àwọn wa mọ pariwo wa lórí nǹkan tá a ṣe lórí nǹkan tí ò ṣẹlẹ̀ ẹ wọ́n lọ́mọ tó níyà òun ò ní sùn òun náà ò ní fojú kunrun o bẹ́ẹ̀ ni gbogbo ìgbà tán bá ti ń ṣe bẹ́ẹ̀ àwa náà mọ jáde ohun tí wọ́n ló ń bí àwọn nínú yẹn táwọn fi ń ṣe àṣemáṣe yẹn ẹ̀hẹ̀n àwa bá wọn wú jáde a máa bá wọn wú jáde a máa bá wọn gbé jáde fáyé káyé máa gbọ́ ọmọ tó bá ti níyà òun ò ní sùn òun náà ò ní fojú kunrun ni nítorí jẹ́jẹ́ wa la jókòó tẹ bọ́ síta èèyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó ṣeun tí ò bójúmu láwùjọ ìyẹn Ọláìyá Igwe Alhaji Ẹ̀bùn Olóyèdé Ọláìyá Igwe ó ṣeun tí ò dáa láwùjọ gbogbo ayé lórí gbogbo èèyàn tó rí ló sọ pé ohun tó ṣe ò dáa ẹni tó bá dẹ̀ lọ wo fọ́nrán tí mo ṣe àtọ̀rọ̀ tí mo sọ ẹ rí i pé nínú ọ̀rọ̀ mi mo ṣàlàyé mo ní ohun tí ohun tí Ọláìyá ṣe tó fi burú ni pé àṣehàn ni kí ló dé tí wọ́n fi ya fọ́nrán yìí tí wọ́n fi gbé e síta wípé àìmọye olóṣèlú àìmọye wòlíì àìmọye àfáà náà tí wọ́n lọ ń ṣerú ẹ̀ létí òkun ṣebí torí páàrí fọ́nrán wọn ń ta òun ni òjá mọ̀pọ́n ń ṣe bẹ́ẹ̀ ni òjá sọ̀rọ̀ wọn àmọ́ ohun tí èmi sọ pàápàá jùlọ ni pé àṣehàn ọgbọ́n àtẹnujẹ pé jẹ́ kí n ṣe kinní ìtàn bá ti rí yóò dàbí pé mi ni mo fẹ́ràn bàbá yìí jù wọn ò lè ṣe nǹkan fún mi wípé òun ló bá ọ̀gbẹ́ni débẹ̀ ìyá ìwà bọ́ síta wọ́n ní kí ló burú nínú ohun tó láyà ṣe ìgbà tán rojọ́ tán ṣàtótónu wọn tán tí wọ́n tiẹ̀ tún rohun tí wọ́n máa ṣe mọ́ wọ́n tún parọ́ mọ́ wa wọ́n ní àwọn Yorùbá nation ọ̀rọ̀ wa ni wọ́n mú sẹ́nu àwọn Yorùbá nation àwọn tán náà fẹ́ gba Yorùbá nation àwọn náà fẹ́ ba tọ́lá àyà jẹ́ àwọn ni wọ́n lọ ṣe wọ́n là ṣe photoshop ni wọ́n ní photoshop ni èmi tí mò ń bá yín sọ̀rọ̀ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹni tí ó bá parọ́ mọ́ mi ní olóhùn rí fọ́nrán yẹn lórí ìkànnì mi àbí mo fi hàn yẹn bíkíbi nítorí pé ó tiẹ̀ rí èmi lára ìgbà tí mo ṣètò lórí ẹ̀ tí mo sọ̀rọ̀ gan mi ò ṣó fọ́nrán yẹn talkless pé bóyá mo ní tí màá wá máa ní mò ń tún nǹkan kan ṣe bí àbí mò ń ṣe photoshop ẹ àwọn èèyàn wa ń gbà míì bóyá torí àìkàwé ni tí wọ́n bá ti gbọ́ táàmù kan tí àwọn èèyàn lò pé à wọ́n máa ń ṣe photoshop gbogbo nǹkan tán bá ti wá rí ariwo yẹn ni wọ́n mọ̀ rán mẹ́nu photoshop ni photoshop ni ẹ rántí ọjọ́ kìíní náà nígbà tí wọ́n pa àwọn ọmọ ensars ní Lekki toll gate ṣe mọ̀ pé ariwo tí ọ̀pọ̀lọpọ̀ fi sẹ́nu ni pé ah wọ́n photoshop fídíò yẹn ní photoshop ni photoshop ni nítorí pé gbogbo wa la rí kinní yẹn a dẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ wọ́n fariwo ṣe náà ah, photoshop ni photoshop ni bíi pé wọ́n gbọ́ photoshop rí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo àwọn ah, photoshop ẹ̀ ni ọ̀rọ̀ yẹn náà nìyá ìsọ ohun tó jẹ́ pé ọlá àyà fúnra rẹ̀ kò lè jáde wá defend ẹ̀ pé photoshop ni ó mọ̀ pé òun ṣe ohun tó ṣe kò lè parọ́ pé òun ò ṣe ìdí tí mo fi fẹ́ sọ ọ̀rọ̀ yìí màá tún sọ ìdàkejì ẹ̀ fún wa màá play fọ́nrán kan fún wa alàgbà ọláìyá igwe fúnra wọn àwọn ni wọ́n ń sọ̀rọ̀ nínú fọ́nrán yẹn á tẹ́tí sí ohun tí wọ́n ń sọ nínú fọ́nrán yẹn ṣe é rántí ijọ́ kìíní àná ńgbà tí wọ́n kọ́kọ́ ńgbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ olóyè Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ní ó yẹ kí gbogbo ọmọ Yorùbá gbárùkù tí pòun làwọn máa dìbò fún tí ọ̀gbẹ́ni kan fi pe alàgbà Ọláìyá láti ìlú ọ̀pọ̀lọpọ̀ wa la gbọ́ fọ́nrán yẹn ńgbà yẹn tí wọ́n jọ ń takùrọ̀sọ tẹ́nìyẹn dàbí bóyá bí àdúró àbúrò àdúgbò ọmọ ìlú kan ni wọ́n tí wọ́n fi ń sọ̀rọ̀ sí ọ̀gbẹ́ni yẹn màá mú wa padà lọ sórí fọ́nrán yẹn màá play fọ́nrán yẹn fọ́nrán yẹn ni màá fi bẹ̀rẹ̀ ṣe ti rántí tí wọ́n jókòó sínú ọkọ̀ báyìí tí wọ́n gbé fóònù dání tí wọ́n ń bá ẹnì yẹn sọ̀rọ̀ kódà wọ́n ń ṣépè fún bọ̀bọ́ yẹn ń jọ yẹn ẹ kó lè kí fọ́nrán tí mò ń sọ kó lè yé wa dáadáa màá fi sí kẹ́ lè rí fọ́nrán yẹn kẹ́ lè rántí fọ́nrán tẹ́ ń wò lójú ran yín ni mò ń sọ eléyìí eléyìí tẹ́ ń wò lójú ran yín ṣé ẹ rántí fọ́nrán yìí. lẹ́kàn ògùnyẹmí tó wà lamẹ́ríkà àbí. ṣé gbogbo wa la rántí fọ́nrán yìí. àwọn kan sọ mí ẹ̀mí náà ti ẹ̀fẹ́ kọlẹ̀ àwọn kan sọ mí ní o ti pè mí lánàá o dẹ̀ pè mí jẹta. ẹ bá mi kọ síbẹ̀ pé ẹ rántí mo fẹ́ wà ṣọ́ọ̀pá rántí fọ́nrán yìí. ẹ̀bùn olóyèdè ló ń sọ̀rọ̀ ọláìyá igwe bẹ́ẹ̀ ni wọ́n lọ sọ pé orí nǹkan kan tó ń bí ẹnu kò fẹ́ sọ fún mi pé kí ló ṣẹlẹ̀ yẹn kí nìyẹn ok ẹ ṣe ìyá ẹ ṣe best man for life thank you thank you so much for confirming that fọ́nrán yìí òun ni mo fẹ́ play lẹ́yìn ṣùgbọ́n ó níbì kan pàtó ó níbì kan pàtó tí mo fẹ́ múlò ń bẹ̀ tí mo fẹ́ play fún wa. nígbà míì tí nǹkan bá ṣẹlẹ̀ àbí tí èèyàn bá sọ̀rọ̀ ẹ ẹ jẹ́ ká máa farabalẹ̀ nígbà míì tá a bá gbọ́rọ̀ lẹ́nu èèyàn tó bá ṣeé ṣe tó bá jẹ́rú ẹni bẹ́ẹ̀ tá a ti mọ̀ tó ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn ni ẹ jẹ́ ká padà ká lọ wo ohun tó sọ sẹ́yìn ó ṣeé ṣe ká rí àpẹẹrẹ ìwà tó ń wù àbò ohun tó ṣe ká bá nínú ẹ̀ ǹjẹ́ ẹ jẹ́ gbà yí pé nínú fọ́nrán tẹ̀ ń wò lójú ìran yìí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tí mo máa play fún wa yìí àárín ibi tí mo gbé e lọ títí débi tí ó ti parí ẹ farabalẹ̀ kẹ́ tẹ́tí sí ohun tí ọlá àyà sọ ń bẹ̀ ẹ̀yin gan ẹ ti di key point mú pé ọlá àyà mọ ohun tó bójú mu ó mọ ohun tó tọ́ ó mọ ohun tí ò bójú mu nítorí pé nínú bíi ó sọ nǹkan tó jọ mọ́ ohun tẹ́ ẹ rí tó ṣẹ̀ṣẹ̀ lọ ṣe yẹn nípa àdó yẹn ó sọ níbẹ̀ ó ti sọ nínú fọ́nrán ẹ̀ ẹ jẹ́ kí n play fọ́nrán ẹ̀ fún wa ká gbọ́ ohun tó sọ ń bẹ̀ ẹ dẹ́tí kẹ́ ẹ gbọ́ dáadáa o farabalẹ̀ tí mo gbé ẹ lọ sí rádíǹsì tí mo lọ já ẹ síbẹ̀ ṣé o ti gbàgbé that was then o ṣe sọ bí pé mọ́tò mi yẹn ò dáa kí n má fi gbé ẹ o ní ṣoríire o ní o ní rí nǹkan kan mú bọ̀ láti Amẹ́ríkà ìwọ olórí burúkú yìí ìwọ ń sọ̀rọ̀ sáwa ìwọ olóṣì. okay okay ah, okay ẹ ẹ tí wọn ò bá pọnú ẹ ló ti weak ó ti weak ó yẹ kí mọ́mì yẹn pè ẹ̀ kan sọ fún ẹ wípé èèyàn lè máa lọ kó máa sáré kó máa ṣe sàṣàrì kó dẹ̀ ṣe máa ṣe gbogbo ẹ̀ kó dẹ̀ kúnjọ́ kejì kan ní àǹkọ́ kan ò ṣe èèyàn dẹ̀ lè síìkì fún àìmọye ọdún kó dẹ̀ ṣì wà láyé kan ní à bàbá yóò máa kú ó ponú ni a ti sọ fún yín pé ẹni tó máa jẹ president orílẹ̀-èdè yìí it is not by age but it's by brain instead kí gbogbo yín kẹ́ wà lamẹ́ríkà bẹ́ẹ̀ ṣe wà níbi gbogbo òlù tẹ́ bá wà gbogbo tẹ́bá ìbàjẹ́ nàìjíríà náà kẹ́ wọ́ sínú ilé ọlọ́run pẹ̀lẹ́kún àti wòwò yẹ́ làwa ṣe jọ tó bá járúgbó ló máa bọ́ síbẹ̀ tó máa tún bí ṣe bá wa gbé débẹ̀ o tó bá jẹ́ ọmọ kékeré tó bá fara balẹ̀ wèrè tó bá jẹ́ ọmọ kékeré àdúrà tiẹ̀ gan onígbà tó bá jẹ́ ọmọ kékeré ló máa tún lu ìṣe ọlọ́run ọba jọ jẹ́ kó bọ́ síbẹ̀. ṣe ti gbọ́ ṣe gbọ́ ohun tí ọláìyá sọ. So ó ní instead kí gbogbo yín gbogbo ìlú tẹ bá wà kẹ ẹ wọ́ sínú ilé pẹ̀lú ẹkún àti ìhòhò kí gbogbo yín kẹ ẹ wọ́ sínú ilé pẹ̀lú ẹkún àti ìhòhò ṣé ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ẹ gbọ́ statement tó sọ mbẹ̀ yẹn lélẹ̀ tó já sí pé kì í ṣe pé ọláìyá ò mọ ohun tó tọ́ àti ohun tó yẹ tó bá tẹ̀ fẹ́ ṣerú ohun tó jọ mọ́ bẹ́ẹ̀ yẹn pé òun fẹ́ gbàdúrà fún Tinubu ní òhò pé bóyá ìhòhò tó ń fẹ́ wà yẹn o ó ní nǹkan kan ṣe pẹ̀lú bọ́lọ́ ó ṣe gbọ́ àdúrà òun o ó mọ ẹ̀tọ́ pé kì í ṣe ohun tó yẹ kéèyàn lọ ṣe lójú ìta gbangba ó mọ ẹ̀tọ́ pé kì í ṣe ohun tó jẹ́ pé tán bá ṣe níta gbangba ó yẹ kán wá gbé síbi tí gbogbo ayé ò ti rí nǹkan àṣírí ni irú nǹkan bẹ́ẹ̀ yẹ kó jẹ́ láàrin ẹni tó ṣe àti ọlọ́run nítorí pé ó ń bá ọlọ́run ẹlẹ́dàá ẹ̀ sọ̀rọ̀ bá a ṣe dá a wáyé nítorí pé ó nígbàgbọ́ nú ẹ̀ pé yóò ní nǹkan kan ṣe pẹ̀lú àdúrà tó ń fẹ́ gbà àbí bẹ́ẹ̀ kọ́ ni ìdí tí mo ṣe ń pè àkíyèsí yín sáàárín tí mo ṣe ní kẹ́ tẹ́tí nìyẹn ṣé ẹ mọ àti iye oṣù tí fọ́nrán yìí ti wà ń ta tó ti ṣe fọ́nrán yìí tó fi ń ṣépè fún ọ̀gbẹ́ni yẹn gbà yẹn tó ní wọ́n ń bú àwọn ó ní ó wá ń sọ ní gbogbo yín ìyẹn àwa tá ń sọ pé a fẹ́ Yorùbá nation tá à ń sọ pé nǹkan tó ṣe ń gbà yẹn pé kò dáa wípé nǹkan tó máa nǹkan tó máa wúlò fún gbogbo wa pátápátá ni ká máa rò ká máa rò ti èèyàn kan pé oníkálukú wa a lè máa ro oore tí èèyàn kọ̀ọ̀kan tó ṣe fẹ́ẹ̀yàn kọ̀ọ̀kan wá nítorí pé wọ́n mọ̀ wá ká wá sọ pé ká má ṣe nǹkan tó máa pé gbogbo ọmọ Yorùbá ó wá sọ ń bẹ̀ ń gbà yẹn ó ní ó ní èyí tó fi yẹ kí gbogbo yín kẹ́ ẹ bọ́ sínú ilé kẹ́ ẹ tura yín sí hòhò ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣẹ́ni pé ó mọ̀ pé inú ilé ló sọ kò sọ pé ó yẹ kẹ́ ẹ lọ sí etí odò kẹ́ tura ń sí òwò kẹ́ wá ṣe fọ́nrán kẹ́ wá pín káàkiri màá jẹ́ ká gbọ́ gbogbo nǹkan tó sọ ń bí délẹ̀ ká tó wá padà síbi ọ̀rọ̀ ìyá kẹsẹ́ẹ̀tì ẹ jẹ́ ká gbọ́ délẹ̀. ẹ ti conclude pé ọmọdé ló lè ṣe nítorí bẹ́ẹ̀ yàwó ẹ bẹ́ẹ̀ lẹ́ ẹ̀rọ ọmọ kékeré tó lo àwọn obìnrin fún yahoo àbí ẹ̀rọ ọmọ kékeré tó dára oríṣiríṣi tó fraud bámọdé ṣe ya wèrè làgbà náà ṣe ya wèrè ọlọ́run kó rán láàánú sórílẹ̀-èdè wa ló yẹ kẹ́ máa wí ẹ ponú àwa orí tiwa péjẹ yìí lọ o ti yẹ ẹ ṣí èrè. ẹ ok ok ok ẹ ok ẹ ok ẹ tí ò yé ẹ rèé àwọn onímọ́tò tó ń bú yẹn o tó ta sí wọn àbí wọn ò bá mc ló ń bá wí bó ṣe ta sí wọn yẹn. Ọ̀pára o lè dárúkọ ní pọ̀sì jẹ́ kí sọ́fàtì kan fún ẹ ilé kan ìjọ tó bá wá èmi ò ń ṣe mẹ́mbà. ẹ jọ ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tó máa sọ sí bọ̀bọ́ yẹn bí gbà tí bọ̀bọ́ yẹn ní ṣe bó ṣe wá dáa nìyẹn bọ̀bọ́ yẹn sọ̀rọ̀ dárúkọ àwọn ọmọ onímọ́tò ẹ wá máa gbọ́ nǹkan tí ọláàyá sọ fún bí ìwọ tó ń pèrè ní dókítọ̀ tó ń pèrè ní pòfẹ́sọ̀ àbí tó sọ pé ó kàwé ó parí yunifásitì tó wà lára àwọn tó ń ṣe rándanrandan tẹ́ ń ṣe yìí tẹ́ ń sọ pé ọmọ ẹni òṣèdí kan wá dìbò fún un wàá máa gbọ́ ọláìyá ti pòwe sí yín bí báyìí ó ti sọ fún yín bí báyìí wípé ẹ̀gbọ́n ẹ kàn kàwé ẹ̀ lọ́pọlọ ni ẹ tẹ́tí èmi kọ́ ni mo sọ èmi kọ́ ni mo sọ ọláìyá ló sọ fún yín ní bí báyìí because ó dàbí pé a lot of people ẹ pay attention wípé àwọn èèyàn wọ̀nyí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ mọ ibi tí wọ́n ń kó yín lọ wọ́n mọ ibi tí wọ́n fẹ́ mọ nǹkan tí wọ́n fẹ́ sọ̀lù yín dà ìlú tó jẹ́ pé ìwé tẹ̀ka yẹn ò ní dá mọ́ nǹkan kan mọ́ because ọláyà is going to tell you categorically here and now wípé gbogbo òwe tẹ ẹ yẹn ẹ wá fi ń ṣiṣẹ́ lọ́ndà àwọn mc olúọmọ ni ẹ máa gbọ́ o ẹ jẹ́ n play ẹ̀kẹ́ gbọ́. member theatre art practitioners lèmi i'm an ìjọ tó bá wá lọ sí ibi tó ti ń ṣe meeting wàá rí masters níbẹ̀ tó ti yẹ láwọn tó kàwé gangan wàá rí wọn bẹ̀ tó ti yẹ ó ponú nìyí tó bá ponú mo rò pé onímọ́tò ayé àtijọ́ ló ń pè wọ́n tó bá pọnú wa mọ̀ yìí àwọn fúnra ara wọn wọ́n ti civilize ju ọ̀pọ̀ orin rẹ̀ takú sílùú òyìnbó ọ̀pọ̀ orin náà ló dẹ̀ wálé láti ìlú òyìnbó tó jọba abẹ́ wọn náà ló wà tó dẹ̀ rí tajé ṣe táyé ẹ̀ ń da ó ti ya wèrè kúrò lórí aago mi ní fún ẹ ó ṣí èrè. ok. ṣe ẹgbọ́n nǹkan tó sọ ṣé ẹgbọ́n nǹkan tọ́lá yà sọ láàrin yẹn wípé ọ̀pọ̀ yín gan tẹ bá ti ìlú òyìnbó dé àsìn ọ̀pọ̀ yín gan tẹ bá lọ gbogbo yunifásitì tẹ́lẹ̀ ń lọ yẹn tẹ bá ka gbogbo òwe tẹ́lẹ̀ kà yẹn tán tẹ bá dé because àwọn ti sọ ìlú yẹn di nǹkan táwọn fẹ́ sọ dà ìlú agbèrò ìlú ọmọ ìta ìlú ọmọ ọ̀rá ìsà tó jẹ́ pé ìwọ tó o bá ti wá wá kó wá dara mọ́ ọmọ ọ̀rá ìsà kó wá di ọmọ ìta ẹ ẹ padà wá ni ẹ wàá tẹríba sí ọ́ndà àwọn agbèrò yẹn tẹ́yìn ń fojú agbèrò owó ńgbà kan tẹ́ mọ̀ ní agbèrò yẹn because no matter what you do bàbá àwọn èyí tó ń ṣe Tinubu ó ti establish wọn ó ti fi wọn lélẹ̀ as authority wípé wọ́n lẹ́nu ń bẹ̀ àwọn sì ni wọ́n ní ìlú so gbogbo yín tẹ́ bá ti àbí àwọn wo ìgbà tó ṣe tí wọ́n náà ṣe motor park and garage whatever tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ ìgbà tó máa yan chairman àbí president wọn taná gbé síbẹ̀ ṣé kò ń ṣe MC Olúọmọ ni ọ̀gá ọlọ́pàá ọjọ́ kìíní àná tó fẹ̀yìntì tí wọ́n lò tí wọ́n fi pa ọmọ ọlọ́mọ tí wọ́n fi arrest àwọn tí wọ́n fẹ́ wá ṣe rally yorùbá nation tí wọ́n lò tí mò ń sọ fún wa ń gbà yẹn pé wọ́n ti promise ẹ̀ ní pé wọ́n ti mọ nǹkan tán fẹ́ fún ìgbà tó resign ìgbà tó retire ṣèbó ni wọ́n fi ṣe igbákejì MC Olúọmọ ọ̀gá yẹn ó mà kàwé ju MC Olúọmọ lọ ọ̀gá ọlọ́pàá mà ní ó mà mọ̀fin ó mà lọ́gbọ́n lórí ó mà lọ́pọlọ bọ̀ wọ́n gbé e wọ́n fi òun ṣe igbákejì MC Olúọmọ nítorí wípé wọ́n fi ṣe support fún ni òun yóò máa bá to inú ilé lọ́dọ̀ àwọn ọlọ́pàá nígbà tí wọ́n bá ti dáràn wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbé ọ̀gbẹ́ni yẹn tó jẹ́ ọ̀gá ọlọ́pàá tó ń kàwé yẹn kàn fi òun ṣe president àbí chairman kàn wá fi MC Olúọmọ ṣe igbákejì no wọ́n lè ṣe bẹ́ẹ̀ nítorí pé MC Olúọmọ irinṣẹ́ wọn ni ọmọṣẹ́ wọn ni ẹ má get me wrong mi ò ní beef pẹ̀lú MC Olúọmọ o ibi tí ẹlẹ́dàá ẹ̀ ti sọ pé òun àti ṣoríire ibẹ̀ ló ti ń ṣe yẹn bẹ́ẹ̀ ni so my beef is not with him àwọn tó ń kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá àwọn tó ń kó ọ̀rọ̀ bá àwọn ni àwọn ọláàyá àwọn ìyá kàskẹ́ẹ̀tì ìyá kọ́sẹ̀tì àǹkó àwọn ni wọ́n ń kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá òun àti Tinubu because left to me me ní beef pẹ̀lú àwọn people yẹn mi ní beef pẹ̀lú wọn wọn ṣáà lọ fọ́ọ̀sì àwọn tó gbé wọn síbẹ̀ tán ń fún wọn nípò tán ń kówó fún wọn wọn lọ fọ́ọ̀sì wọn pé kán kó wá àwọn ni wọ́n kó fún wọn tí wọ́n bá kó fún wọn wọn lọ lọ́ wọn lọ́wọ́ gbà wọn dẹ̀ tọwọ́ bọ̀ wọn lápò and for most of you mo máa ń sọ fún yín pé tèmi bá sọ̀rọ̀ àbí tí n bá ń ṣe nǹkan nǹkan tí ẹ̀rù anybody àbí nǹkan kan ò fi bà mí ni pé tẹ bá gbọ́ mi tí mò ń porí MC Olúọmọ àbí tí mò ń sọ̀rọ̀ ẹ̀ tí mo ní ẹ̀rù ò bà mí ìdí ni pé mo mọ̀ pé òun gan ò lè ro tèmi níbi kò dẹ̀ lè ṣe aburú sí mi nítorí pé mi ò ro aburú sí mi ò dẹ̀ ṣe bí fún mo dẹ̀ ti ṣe lóore rí tí òun gangan ò mọ̀ fúnra rẹ̀ ìjọ kìíní ànágbà tí wọ́n gún ní ọ̀bẹ tó wà lójú kíkú tó wà lójú yíyè gbogbo ẹni tó bá mọ̀ mí ló mọ̀ pé mo wà lára àwọn tó ń gbàwẹ̀ tó ń gbàdúrà fún pé kò gbọdọ̀ kú pẹ̀lú bí mi ṣe mọ̀ rí tí mi rí fún díẹ̀ yìí kò sí nǹkan kan tí mo lè sọ nípa àbí tí mo lè ṣe tí ẹnikẹ́ni máa wá lóun fẹ́ lọ bẹ̀ nǹkan kan lọ́wọ́ ẹ̀ sí mi nítorí pé ọlọ́run gangan fúnra rẹ̀ elédùnmarè tó ṣẹ̀dá mi ó ti mọ̀ pé mi ìrù aburú tí arákùnrin pé ìjọ́ kìíní àná tójú ń pọ́ngún ẹ̀ àwòdì mi láìmọ́ rí ó bàrà. so nígbà míì ta bá ń sọ̀rọ̀ ta bá ń ṣe àwọn míì àmà wò pé ẹ ó ń sọ̀rọ̀ ó ń ṣe kinní kan ọlọ́run gan mọ̀ pé mi ìrù láburú sí kankan nínú àwọn èèyàn yìí ó mọ̀ pé mo fẹ́ràn wọn ṣùgbọ́n ṣe rí nǹkan tí wọ́n ń pè ní ẹ̀tọ́ ọmọnìyàn àti ìfọmọnìyàn ṣe ibi títí tiẹ̀ ti bẹ̀rẹ̀ tó parí sí onítọ́mọlàkejì ẹ̀ ló ti bẹ̀rẹ̀ má fọwọ́ pa lójú bá ṣe nǹkan tó máa máa pọmọlàkejì lára tó bá ti ń ṣe wọ́n máa sọ̀rọ̀ ẹ wọ́n máa dárúkọ ẹ bó o ṣe eré bó o ṣe eré wọ́n ní wàá bẹ̀rù ẹ̀ ń bòde ni ẹ ẹ má jẹ́ ń waste time púpọ̀ jù torí mi fẹ́ kí fọ́nrán ẹ̀ gùn ju bó ṣe yẹ lọ ọ̀nà dẹ̀ pọ̀ ibi tá à ń lọ jìn Eh, eh, hello hello hello hello hello i like you for taking your time because of me god will be with you so make me take time eh, you to fuck out lórí burúkú ó ti ya wèrè inú mi dùn kò tiẹ̀ go sí lọ ó take time ara ẹ torí pé o kà mí kú pé mo jẹ́ nǹkan kan ló ṣe take time ara ẹ lórí mi. òun hmm. ṣí òun ṣí ọ̀dẹ̀. kórí burúkú ẹ lọ. now ẹ fọ́nrán ìyẹn nìyẹn bí fọ́nrán tìyẹn bó ṣe lọ ni a ṣe gbọ́ yẹn ẹ má gbàgbé o mo ti rán wa létí ohun tí mo fẹ́ ká gbọ́ ń bẹ̀ àti gbọ́ pé nínú fọ́nrán yẹn ó ti sọ ṣáwájú pé bó ṣe yẹ kó rí wípé wọ́n lè wọnú ilé lọ kán tù òwò kán máa gbàdúà bọ̀ kò sọ pé kán lọ sétí odò àmọ́ èròǹgbà tó ti wà nú ẹ̀ ti pẹ́ ni èròǹgbà tó wà nù ẹ̀ ti pẹ́ ni òun náà dẹ̀ mọ̀ fúnra rẹ̀ pé the right way téèyàn bá tiẹ̀ máa ṣerú ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nínú ilé níbi ìkọ̀kọ̀ kò í ṣe ìta gbangba ẹ tó bá lọ ṣerú ẹ̀ níta gbangba ó ń yọ ṣe nǹkan àṣírí ni kò yẹ kó ṣe fọ́nrán kó máa gbé síta kí gbogbo ayé máa rí ṣé ohun tí mò ń sọ yé wa ẹ wá jẹ́ ká gbọ́ nǹkan tí ìyá wèrè ìyá tó kú mọ́ kú amọ̀nà ọ̀run mọ́ lọ ẹja gbọ́ ohun tó sọ. So ẹ má gbàgbé mo ti sọ fún wa mi ò ní fojú ẹ̀ hàn má kàn play fọ́nrán yẹn ẹ má tẹ́tí kẹ́ máa gbọ́. ẹ káalẹ́ ẹ káalẹ́ o ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ Mr. Ọláìyá tí gbogbo yín ń gbé káàkiri ẹ̀yin Yorùbá nation ẹ súnmọ́ bí ẹ wá kí ló dé kí ló ṣubú lù yín mo béèrè kí ló ṣubú lù yín ẹ̀yin Yorùbá nation èrò bẹ́ẹ̀ máa ń ronú kó tó lè di pé máa gbégbá igba social media. so ìwọ tó bá ní question lórí nǹkan tí mo ṣe àbí pé kí ló dé tí mo ń sọ̀rọ̀ ìyá yìí kí ló dé tí mo gbọ́rọ̀ ìyá yìí wá mo lérò pé ẹ ti gbọ́ bí ìyá ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ṣe pé bí ìyá ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́lẹ́ Yorùbá Nation ló wá attack lórí ọ̀rọ̀ Ọláìyá Yorùbá Nation dẹ̀kọ́ ni wọ́n gbé fọ́nrán Ọláìyá jáde yorùbá nation kọ́ ló kọ́kọ́ sọ̀rọ̀ nípa ohun tí ọláàyà ṣe yorùbá nation nìkan kọ́ ló sọ̀rọ̀ nípa nǹkan tí ọláàyà ṣe bọ̀ ẹ́ ti mọ̀ pé ohun tí ìyá ẹ̀ ṣe ó wà premeditated nǹkan tí wọ́n ti lérò ń gbàánú láti máa ṣe pé àwọn máa máa àtáàkì àwọn tí wọ́n ní wọ́n ń fẹ́ òmìnira ilẹ̀ yorùbá ó ní ìyá ìgbà débẹ̀ so fún díẹ̀ yìí ìwọ tó bá ń question integrity mi àbí reason mi ẹ tiẹ̀ má bínú pé mò ń pè níyà ohun tí arábìnrin obìnrin obìnrin tí ò já mọ́ nǹkan kan yìí ohun tó ṣe yìí ó ti ó ti lérògbà ẹnu ó ti pinlẹ̀ nínú pé nǹkan tóun fẹ́ máa ṣe ní gbogbo ìgbà ni ó kàn máa ń dúró láti wá nǹkan kan kẹ́wọ́ láti wá sọ̀rọ̀ sí àwọn tó sọ pé àwọn fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun náà dẹ̀ ní àtẹnujẹ bíi titọ́lá àyà ló bá débẹ̀ òun náà ń wá wípé kí wọ́n gbóhùn nǹkan rohùn sódà tó bá ní nǹkan tó ń pín bẹ́ẹ̀ kán lè pín kàn ni ẹ jẹ́ ká tẹ̀síwájú ayé síta tẹ wá ń gbà bí àǹgbà náà tí tẹ ń bú tẹ ń bú àgbàlagbà yìí tí ìṣẹ̀gbẹ́ yín bẹ́ẹ̀ bá lówó jù lọ ńkọ́ tẹ ẹ bá lọ́lá jù lọ tẹ ẹ bá mọ̀yàn jù lọ ó ní tó ṣe tó fi fẹ̀mí ìmoore hàn ǹjẹ́ gbọ́ ẹ lọ ṣọ́ra yín. àgbàlagbà tó bá ti so àgbàdo mọ́dì ó ti di aláwàdà adìyẹ èmi ò dẹ̀ rò pé ẹnìkan kan nú wa pé ó sọ pé òun mọ̀yàn jọ láàyà lọ àbó òun lówó jùlọ ọlọ́ alówó jùyàn lọ amọ̀yàn jùyàn lọ òun kọ́ ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. ọ̀rọ̀ ọ̀rọ̀ láàyà ò sí lẹ́nu yín mọ́ ẹ̀yin Yorùbá nation ẹ lọ́ọ́ panu yín mọ́ ǹjẹ́ gbọ́ ẹ lọ́ọ́ panu yín mọ́ inú yín dùn ẹ ti torí Sunday Igboho ẹ mà pààyàn ibi tínú yín dùn dé. tẹ́lẹ̀ fẹ́ gba Yorùbá nation àìmọye ẹ̀mí mọ̀ ti lọ sí kí wàá lọ láàyà ṣe tẹ́nìkan ò ṣe rí irú tọ́ láàyà ìtì ẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí. ṣé ẹ gbọ́ ohun tí ìyá yẹn sọ láàrin yẹn there you go ibi tí ibi tí ìyá yẹn tó ti tọrọ ẹ̀ ti dọ́dọ̀ tèmi nìyẹn ibi tí èmi ti ní èsì fún ọ̀rọ̀ ẹ̀ nìyẹn mo dẹ̀ fẹ́ jẹ́ kí kinní kan yé gbogbo wa o mi ò wá gbèjà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà o mi ò wá gbèjà anybody nínú àwọn àgbààgbà tó wà lókè in fact ẹ jẹ́ kí n sáré rán wa létí kíní kẹ́ má bínú ṣe rí àwọn mídíà tó ṣe ètò lánàá ohun tí wọ́n sọ ohun tí wọ́n sọ yẹn ibi tí wọ́n láwọn dúró sí yẹn ibẹ̀ lèmi náà dúró sí ṣé àwọn pé mi ṣẹ̀ṣẹ̀ máa ṣọ́ mo ní àti bàbá Akíntóyè o àtolóyè Ìgbòho àtìyẹ onítìrí o àti bàbá bàbá Adéwálé àti ìmáàmù àti gbogbo wọn o mo ní gbogbo wọn lèmi ń ṣàdúrà fún lójoojúmọ́ gbogbo wọn ni mo recognize gbogbo wọn ni mo dẹ̀ gbà fún àmọ́ mi ò torí ẹnì kankan nínú wọn ṣe Yorùbá nation mo ń ṣe Yorùbá nation nítorí gbogbo ọmọ Yorùbá kí gbogbo ọmọ Yorùbá lè ṣe oríire ni ṣé wàá ráwọn mídíà tí wọ́n sọ̀rọ̀ lánàá yẹn nǹkan tán sọ yẹn mo support wọn mo fara mọ́ mo tò síbẹ̀ so mo kàn ní kí n sọ yẹn kó clear ibi tí wọ́n náwọn tò sí yẹn ohun tí wọ́n sọ yẹn pẹ̀lú bí mi ò ń ṣe mi ò sí lára ẹgbẹ́ wọn o mi ò dẹ̀ bá wọn wà níbi tí wọ́n ṣe ṣèpàdé mi ò dẹ̀ bá wọn ṣèpàdé bẹ́yìn ṣe rí wò lèmi náà ṣe rí wò àmọ́ èròǹgbà tèmi náà ní nínú òun ni ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan tí wọ́n sọ jáde yẹn so fún díẹ̀ yìí gbogbo ẹnu ni mo fi sọ ẹni tó bá máa bínú kó bínú ẹni tó bá bí nínú kó jẹ́ kó bíun nínú mo fara mọ́ ohun tí wọ́n sọ mo tò pẹ̀lú wọn níbi tí wọ́n tò sí yẹn ìyẹn jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ wá wonú ọ̀rọ̀ tí ìyá kásẹ̀tì tó sọ jáde lẹ́nu ìyá kọ́sẹ̀tì ìyá káskẹ̀tì ó ní àwọn Yorùbá nation pààyàn ó ní àwọn Yorùbá nation pààyàn ẹ jọ̀ọ́ níbo ni àwọn Yorùbá nation ti pààyàn ta ni wọ́n pa ó ní mo ṣe máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn nǹkan kan máa ń bí mi inú máa ń dùn mí because nínú agitation yìí nínú struggle yìí ara àwọn èèyàn tí wọ́n ń pàrédì kọ́rídọ̀ àwọn tó wà lókè tí wọ́n ń pera wọn ní lọ́yà tí wọ́n sọ pé kò sí báwọn ò ṣe jẹ́ àwọn mòfin àwọn ọmọ gbá àwọn màwo irú bí ta ti nílò wọn ní ibi tó yẹ kán ti wúlò fún wa ní kò ṣe rándanrandan tí wọ́n ń bá kiri yẹn tán máa máa jáde wọ́n máa fira wọn wọ́lẹ̀ wọ́n máa bú bàbá Akíntóyè máa bú Gbòho máa bú ìyá Onítìrí ẹ máa lọ ya fọ́tò ń fọ́tò kiri máa lọ àwọn ni wọ́n máa rẹ̀ ń tán tì mẹ́wọ̀n bì kan these are not the things we need them for irú bí ta ti nídìí wọn ní wọ́n máa gbú ẹni tí wọ́n jọ ń ṣe agitation tí wọ́n jọ mọ̀ pé àwọn jọ wà nù agitation yìí wọ́n á ní ṣe àwọn wọn ò ní lè pe àwọn àgbààgbà pé ẹ pè wá jókòó kẹ béèrè ká mẹ́rin wá kẹ́dẹ̀ bá wa parí ẹ̀ kó yanjú síbẹ̀ ká sòótọ́ fúnra wa ká finú hanra wa kó dẹ̀ tán ká má nira wa sínú rárá o wọn a máa múwèé lọlé ẹjọ́ wọn náà ń pera wọn lẹ́jọ́ àmọ́ irú àwọn èèyàn rándanrandan èèyàn burúkú bí ìyá kọ́sẹ̀tì wọ́n máa ma jáde wọ́n máa ma parọ́ ojúkorojú mọ́ association tí gbogbo wa la belong sí òun ló sọ tẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ tó sọ lẹ́nu yìí ó lè pààyàn àní rí yín kẹ jáde kẹ lẹ fẹ́ gbé ìyá ẹ lọlé ẹjọ́ kẹ nìkan lọ sáàfù ẹ ní pépà wọ́n tiẹ̀ máa pè wọ́n ní pé wọ́n máa gbé lọ wọ́n ní gbé lọ àní rí yín kẹ ṣe yẹn ẹ ní yọjú ẹ ní sọ̀rọ̀ àmọ́ ẹ máa halẹ̀ mọ́ àwọn ọmọ ọlọ́mọ káàkiri àwọn ọmọ tẹ́jọ wà nínú agitation ẹ máa bú àwọn tó wà lókè ẹ máa sọ̀rọ̀ ẹ ní lọ́ọ̀yà nìyí ẹ ní kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ àwọn irú nǹkan báyìí dẹ̀ ti máa ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tí àwọn èèyàn kàn máa wá tán máa parọ́ mọ́ àwọn tó ń ṣe agitation and I expect you guys as lawyers as lawyers that you call yourself as an expert you know what the law says about stuff like this ẹ mọ nǹkan tó fi sọ pa kéèyàn parọ́ mọ́ yẹn rọ tí ò nídìí even tí wọ́n bá ní gbé lọ sí kóòtù even tí wọ́n bá ní ṣe ẹjọ́ ẹ tiẹ̀ kọ́kọ́ pè lẹ́jọ́ náà pé ó parọ́ kó wá mú ẹ̀rí nǹkan tó sọ yìí kó wá mú jáde because àtẹ̀mí àtẹ̀yìn a mọ̀ pé kò síbikíbi tí ẹnikẹ́ni nínú Yorùbá nation tó mú orúkọ Yorùbá nation tó lọ pààyàn tó sọ pé torí Yorùbá nation ni but the woman just said it now ó lẹ́ pààyàn ó lẹ́yìn lẹ́ ń pààyàn ẹ̀ẹ̀rí yẹn rán ẹ̀ẹ̀rí yẹn sọ ó lẹ́ wá lọ́la àyà tù hò ṣé ohun tí mò ń sọ sóyé wa. So kí ló dé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pera yín ní expert tẹ̀ ń pera yín ní lọ́ọ̀yà wọ̀nwọ̀nyí tí a rí yín kẹ́ ẹ ti jáde báyìí kẹ́ ẹ ti sọ fún wa pé ká fọkàn balẹ̀ pé irọ́ tí ìyá ìpa ọ̀rọ̀ rándanrandan tó sọ yìí ẹ ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ máa múwèé ilé ẹjọ́ lọ fún pé kó wá sílé ẹjọ́ kó wá ṣó ẹ̀ ń tẹ́ pa ṣé bí ìjọba nàìjíríà ló ń pààyàn ìjọba nàìjíríà ló pààyàn sílé olóyè níjọ́ kìíní àná dísìn di bá a ṣe ń sọ̀rọ̀ ìwọ̀n gbókù ẹlẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pé wọ́n pààyàn síbẹ̀ ṣé yorùbá nation ló pa àwọn tí wọ́n pa àwọn àlejò tó wá kí olóyè sunday adéyẹmọ ìgbòho ọ̀sà nílé òun ni àwọn méjì tí wọ́n pa yẹn àlejò ni wọ́n nílé olóyè sunday adéyẹmọ ìgbòho ọ̀sà lálẹ́ ọjọ́ tí ìjọba nàìjíríà tí wọ́n lọ kógun bá wọn níbẹ̀ tí wọ́n pa èèyàn méjì they kill two innocent souls wọ́n dẹ̀ arrest àwọn èèyàn méjìlá tí wọ́n ṣẹ̀ tí wọ́n rò tí wọ́n jẹ́ àlejò nínú ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ọ̀sà nítorí agbẹjọ́rò torí ẹ̀ bá pé tó mọ ohun tó ń ṣe àlá á dẹ̀ jẹ́ kó clear because that night nígbà tí wọ́n lọ lé olóyè olóyè ò báyàn kankan jagun kò sẹ́ni tó ń jagun kò dẹ̀ sẹ́ni tó pogun wọ́n fẹ́ sùn láwọlé sùn àwọn àlejò wà nílé wọn ó ní ìjọba abúlé mú wọn lẹ́rú ni wọ́n gbógun dé tán bẹ̀rẹ̀ sí rọ̀jò bọn sínú ilé yẹn now àárín yín kẹ́ jáde kẹ́ rí nǹkan kan ṣe lórí gbogbo eléyìí bá a máa rí yín ẹ máa bọ́ sórí ẹ̀rọ ayélujára ẹ máa lérí máwọn èèyàn ẹ máa gbórúkọ àwọn èèyàn káàkiri ẹ lẹ ti pè wọ́n lẹ́jọ́ ìyá kẹsẹ́ ti jáde ń sìn organisation tẹ́lẹ̀ belong sí yorùbá nation uh, uh, uh, yorùbá nation agitation wípé à ń wá ilẹ̀ olómìnira a suffering yorùbá nation wọ́n fi allegation kan gbogbo wa papọ̀ nísìn wọ́n lẹ́yìn ni apààyàn pẹ́yìn lẹ́ ń pààyàn àní rí yín kẹ́ ẹ sọ̀rọ̀ àní rí yín kẹ́ ẹ jáde àní rí yín kẹ́ ẹ sọ̀rọ̀ àní rí yín kẹ́ ẹ jáde bó a máa rí yín ẹ máa lọ káàkiri tán bá ní wọ́n mú ẹnìkan tẹ́jọ́ ń ṣe agitation nítorí pé bóyá ẹnìyẹn ti bú yín rí àbí nǹkan ti pa yín pọ̀ rí tó sọ̀rọ̀ sí yín á rí yín bẹ̀ kò ní bá bíi pé ẹ lọ́bẹ̀ lọ ṣe yẹ̀yẹ́ ẹ́ ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ń pera yín ní lọ́ọ̀yà àtẹlẹ wàánu agitation ẹ̀yin náà la máa rí tẹ́ máa lọ sórí àwọn ètò tẹ́ máa ní ẹ̀ ń bú bàbá Akíntóyè ẹ̀ ń bú Ìgbòho sà ẹ̀ ń bú yẹ onítìrí ẹ̀ ń bú gbẹ́ ń bú àwo ó ní ìsìn nonentity èèyàn rándánrandán ajá tí ò já mọ́ nǹkan kan nǹkan nulẹ̀ òun ló ń fi ẹ̀sùn apààyàn kan gbogbo wa kò sẹ́ni tó jáde nu yín tó dún pẹ́kẹ́ àrí yín àrí yín tó bá wáyé ẹ jáde ẹ máa brag ẹ máa halẹ̀ ẹni lọ́ọ̀yà ní yín lọ́ọ̀yà tó mòfin èmi ò rí yín gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tó mòfin o mo rí yín gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tó ń wá nǹkan tó máa jẹ mo rí yín gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tó ń wábi tó máa ti wà relevant tó máa máa fọwọ́ lálẹ̀ fáwọn èèyàn ohun tí mo rí yín sí nìyẹn. toríjọ wọn fẹ́ grant mi nílùú yìí èmi mo mọ tójú rí ìgbà tọ́lọ́dẹ̀ fún mi níwèé náà inú tọ́ílẹ̀tì ni mo wà mo fẹ́ fi tèmi ṣàkàwé fún yín ni o kò sí ntẹ́yìn ò lè fi dunnú tínú bá dùn tínú èèyàn bá dùn ó lè máa sun ẹkún láì rí ẹgba tọ́ílẹ̀tì ni mo wà taago dun lọ́ọ̀yà ló pè mí ó ní wọ́n mọ̀ gírántì mi jíjáde tí máa jáde báyìí mo ti gbàgbé pé mò ń tọ̀ lọ́wọ́ ni mo tọ̀ déta ni pẹ̀lú ṣòkòtò lọ ṣòkòtò wà níbi eékún mi ọ̀rẹ́ mi. gbogbo eléyìí tí ìyá ẹ̀ ń sọ láàrin tó ń ṣe àpẹẹrẹ tó lóun fẹ́ fọ̀rọ̀ ń ṣe àpẹẹrẹ ohun tó ń sọ láàrin ni pé ìgbà tán fẹ́ fún un torí ẹ gbọ́ tó nígbà tán fẹ́ grant òun ẹ bóyá mi ò mọ̀ bóyá òyìnbó táwọn ń lò lọ́dọ̀ wọn nìyẹn as in ìyá ò sọ ọ̀rọ̀ yẹn délẹ̀ ìgbà tí wọ́n fẹ́ grant ẹ̀ ní stay permit láti máa gbélùú tó lóun ń gbé ọ̀rọ̀ ara ẹ nìyẹn personal ọ̀rọ̀ nìyẹn yes tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn tínú èèyàn bá dùn tí dùnú bá ṣubú lu ayọ̀ kódà ẹlòmíì a máa sunkún tómi a máa bọ́ jáde lójú ẹ̀ tínú ẹ̀ bá dùn jù kò bá nǹkan tí ọláìyá ṣe kò bá a mu kò jọra wọn rárá rárá kò gbàbí kankan jọra wọn in fact ibi tí àwọn èèyàn ti ń gbé ọ̀rọ̀ yẹn gan wọ́n ti fẹ́ máa ṣìgbéra síra wọn wọ́n nìyẹn wọ́n ràn lọ́wọ́ láti lọ tọ́jú ẹ̀ lóyìnbó wọ́n gbé lọ lóyìnbó lọ tọ́jú nàìjíríà ń bẹ̀ náà ti tọ́jú ẹ̀ ibi tí ọ̀rọ̀ lóyìnbó ti wọnú ọ̀rọ̀ ni pé ó sọ pé bíjọ́ kẹta àbíjọ́ kẹrin pé ìyàwó Tinubu rányàn sóhun pé kán wáá béèrè pé ṣé físà òun ò tí expire bóyá kán gbé òun lọ lú òyìnbó wọn padà gbé lọ lú òyìnbó tán bá tiẹ̀ gbé lọ gan ohun tí àwa ń sọ a sọ pé wọn ṣe lóore a sọ pé wọn ṣoore fún a dẹ̀ sọ pé ohun tán ṣe fún ò dáa a sọ pé kó má dúpẹ́ má foko mi dáná ọjọ́ kan lèèyàn ń kọ́ nǹkan táwa ń sọ ni pé má torí oore tí wọ́n ṣe fún wọ as individual kó wá fi ta gbogbo sixty something àbí seventy something million ọmọ Yorùbá kó wá fi tà wọ́n sóko ẹrú kó wá sọ pé kí gbogbo wọn wá dẹrú fún àwọn èèyàn wọ̀nyí. ok tí wọ́n bá mú point yẹn wá tó ń sọ títí tiẹ̀ jẹ́ ń bí ẹ́ níbo ni àwọn èèyàn wọ̀nyí wà nígbà tí ọmọ Yorùbá tí wọ́n ń pa ní Cameroon níbo ni wọ́n wà nígbà tí àwọn èèyàn kan ṣe àti réèsì fọ́ǹdì owó láti lọ gba ọmọ ìkalẹ̀ online nítorí pé ìjọba nàìjíríà ò gbowó kalẹ̀ because tá a bá fẹ́ wò pé olóore ni ẹlẹ́yinjú àánú èèyàn ni ẹlẹ́yinjú ẹgẹ́ ni ok ṣé ó lè ṣe oore fún gbogbo èèyàn tí wọ́n nídìí oore tí wọ́n jẹ́ ọmọ yorùbá láì mọ̀ wọ́n rí ibi tí difference ti wà ń bẹ̀ nìyẹn because tẹ́yìn bá ń sọ pé torí pé ó ṣoore fún ẹ̀yin torí pé ẹ mọ̀ rí àbẹ̀mọ̀ àwọn tó súnmọ́ rí òkè tó bá jẹ́ pé àwọn tó ń ṣe oore fèmí tèmi náà mọ̀ rí tí wọ́n súnmọ́ mi tó bá jẹ́ àwọn èèyàn ilẹ̀ haúsá àwọn fúlàní ni àbí àwọn ẹ̀yà ìgbò ṣé ti bá dé ti bá wá ń pariwo pé àwọn yẹn ni kẹ́ ẹ dìbò fún torí oore tán ṣe fún mi ṣé ẹ máa gbà bẹ́ẹ̀ ṣó máa tẹ́ yín lọ́rùn ṣé ẹ̀ ní sọ fún mi pé nǹkan kan ń dààmú mi personal favours personal interest òun là ń sọ fún yín pé ẹ jẹ́ ká yọ kúrò nínú ọ̀rọ̀ yìí ipe ẹ àwa súnmọ́ lágbájá ó ṣe báyìí fún wa no because tá a bá ní ká gbé ọ̀rọ̀ ìkalẹ̀ ká yẹ̀ wò dáadáa gan ohun tí ò dáa ò dáa kò lórúkọ méjì kò sádàpè kò sóhun tá a fẹ́ ṣe sí. ìyá ìwà jáde ó wá accuse gbogbo agitator àbí ṣé máa ń pé ọ̀rọ̀ tí ìyá ẹ̀ sọ jáde lẹ́nu ibi tó ní weight dé kò í ṣe agitator tó ń sọ̀rọ̀ nìkan àbí àwọn tí wọ́n ń pera wọn ní. Ni warriors àbí àwọn olórí nìkan kọ́ ló ń bá wọ ẹ̀yin tẹ́ ń wòran yìí gan ó kó yín papọ̀ mọ́rọ̀ yẹn because nǹkan kan ní gbogbo wa under the same umbrella yìí la wà àwa tá à ń béèrè fún yorùbá nation gbogbo wa ló fi ẹ̀sùn kàn ẹ wá dá mi lóhùn ǹjẹ́ ẹnikẹ́ni nínú yín ǹjẹ́ ẹ pààyàn rí nídìí ìrìn àjò yìí ǹjẹ́ wà ń bì kankan rí tí wọ́n ti ní kí wọ́n lọ pààyàn because èmi ò sí níbì kankan rí tí wọ́n ti ní kán lọ pààyàn mi ò dẹ̀ wá níbì kankan rí tí wọ́n ti pààyàn so báwo ni ìyá ìṣe máa wá jáde tó máa ní àwọn Yorùbá nation ló ń pààyàn ibi tí ọ̀rọ̀ yá yẹn tó ti concern èmi nìyẹn tó jẹ́ kí n wá fún lésì nítorí ẹ̀yin tó jẹ́ pé agbọ̀ràndùn níyín ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ máa ń gbọ́ tẹ máa ń gbé sórí mo ní láti sọ fún yín tẹ bá ní ẹ kí ló wá kàn ń bẹ̀ kí ni tiẹ̀ ibi tó gbà kàn mí nìyẹn ó kàn mí ó sẹ́wò mọ́ mi lára mi ò yọjú ràn mo lẹ́tọ̀ọ́ mo dẹ̀ láṣẹ láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí torí pé mo wà lára àwọn tí ìyá ìkó papọ̀ tó fẹ̀sùn kàn tó sọ pé apààyàn ni wọ́n mo wà lára wọn mo dẹ̀ mọ̀ pé a kì í ṣe apààyàn kò sẹ́ni tó pààyàn nu wa. Fatima ń bẹ lamẹ́ríkà tó bá rí ṣòyí ó lè jẹ́rìí sí i kí ló dé àǹtí àlímọ̀ kí ló dé àǹtí àtòrọ́wọ́ mi ló bímọ sí. Si kó di pé kọjá sí amẹ́ríkà nínú ilé adúró ni o mo ní bá bá ń gbọ́n tí lọ́ọ̀yà ń sọ àbí mo sì gbọ́ ni ló bá ní ha mama àlímọ̀ ọmọ australian ni ọmọ fúlàní australian ni ńgbà ogun australian fi bẹ̀rẹ̀ kò sí téèyàn ò lè fi ṣẹ̀mí ìmoore o ẹ̀yin yorùbá nation. ẹni tó ṣoore fún yín ṣe é mọ̀ pé ti pínra yín láìmọye. ẹ rí kò tún mọ Sierra Leone pé kò mọ Sierra Leone lọ Sierra Leone wọ́n á dẹ̀ tún máa rán yín mọ́ nǹkan tí wọ́n mọ̀ wọ́n á máa fakọ sí téèyàn bá mọ nǹkan èèyàn máa ń béèrè èèyàn máa ń kọ́ ni kò di dandan kẹ́ ẹ gbóyìnbó kò dẹ̀ di dandan kẹ́ ẹ mọ nǹkan ọ̀rọ̀ tẹ́ ń tẹ́ àti pè yẹn gan kò ń ṣe òyìnbó orúkọ orílẹ̀ kan nílẹ̀ Áfíríkà ní Sierra Leone Sierra Leone ó ní Sierra Leone ó tún rán ah, ní. àtúnṣore fún lídà kan ẹ wo bẹ́ẹ̀ ṣe ń gbé gẹ̀gẹ̀gẹ̀ ni tẹ́ ń bú oníwá tẹ́ ń bú ẹlẹ́yìn lórí ẹ̀ ẹ wo ohun tójú àwọn èèyàn rí nítorí Sunday Igboho ni ṣebí inú yín ló dùn débẹ̀ n ti ń ṣe yẹn inú yín ló dùn ẹ̀mí èèyàn ti lọ sí i lórí ọ̀rọ̀ Sunday Igboho ọlá àyà wa bọ́ra lẹ̀ ó lọ sókun. So àáfàá ń lọ síbẹ̀ wòlíì ń lọ síbẹ̀ ẹlẹ́sìn àbáláyé ń lọ síbẹ̀ ẹ wá ló kọ̀nà tán láàyè ó gbà lọ ìgbà mo rí kinní yẹn mo ní photoshop ni kò lè gbé hóhó ara. ìyá question wa fún ẹ ní pé ṣé ìgbòho ló pààyàn àbáwọn tó ń tẹ̀lé ìgbòho ló pààyàn ṣe báwọn bàbá yín àwọn bàbá ńlá bá kú yín tẹ́ ń gbèjà wọn tẹ́ ń sọ̀rọ̀ wọn ṣe báwọn náà wà ń di àwọn èèyàn tí wọ́n lọ pa sílẹ̀ Ìgbòho ṣe báwọn náà wà ń di àwọn èèyàn tí wọ́n ń pa káàkiri ṣó wá yẹ kọ́rọ̀ yẹn tún gba ẹnu yín ṣó yẹ kọ́rọ̀ yẹn tún gba ẹnu yín láti máa wá sọ pé àwọn kan wọ́n gbàfẹ́ nìkan ẹ wọ́n ń pariwo ẹnìkan ẹni tí ẹni wọ́n ń pariwo yẹn wọ́n ń pariwo ẹ̀ nítorí pé láì ṣèjọba láì gba owó ìjọba pé owó tó yẹ kán fi túlù ṣe ní wípé ó ń ṣoore fún tẹrú ó dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ yorùbá níláárí ó fẹ́ kí ilẹ̀ yorùbá kí ó ní ìlọsíwájú òun làwọn èèyàn ṣe gbárùkù tì í wọ́n dẹ̀ tún rí ìyà tẹ́ fi ń jẹ àtẹ̀yìn àtàwọn bàbá yín àtìjọba yín ní abúlé mú wọn lẹ́rú òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa gbárùkù tì pé gbogbo ibi tó bá ti ń lọ kó nìṣó ń bẹ̀ àwọn máa tẹ̀lé kì í ṣe pé torí nǹkan míì kì í ṣe pé torí nǹkan míì kò sì sí ẹnikẹ́ni tó ti lọ bì kankan tó lọ gbógun ti ẹnì kankan tó lọ jà tí wọ́n wá pààyàn bẹ̀ yàtọ̀ sí àwọn èèyàn tí wọ́n bá bàbá ẹ̀ lálejò tẹ́ wá pa sínú ilé ẹ̀ nítorí pé màá ka ìwọ ìyá ẹ̀ ìwọ arábìnrin màá ka ẹ̀ mọ́ ara àwọn èèyàn tó wá pààyàn sílé Ìgbòho sàǹjọ́ kìnínní àná nítorí pé ìwọ fúnra rẹ ló sọ bẹ́ẹ̀ ń sìn ó ní apààyàn ní. alẹ́ rẹ̀ lẹ̀ báyìí ẹ̀yin ẹ wo òkè ẹ wo sàlẹ̀ tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ n tó bá wù ló lè fi ṣoore òun ló mọ tí bàbá wa Tinubu ṣe nínú ìgbésí ayé rẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ mọ́ọ́rẹ́ ẹ̀yin láláì mọ́ọ́rẹ́ àfibi sólóore ẹ̀yin la fibi sólóore ǹjẹ́ ti gbọ́ tọ́lá àyáyá ju ti Sunday Igboho lọ o èyí tẹ́yìn ṣe fún Sunday Igboho tí ọlá àyáyá n tó ṣe fún bàbá wa Tinubu kódà mo pàtẹ́wọ́ fún un. èyí tẹ́ ẹ ṣe ni kò sí yọrí kò sí nǹkan kan tó yọ ń bẹ̀ ẹ̀mí bọ́ọ̀sì ẹ lọ gbẹ́nu yín dání ẹ lọ wábi jókòó ẹ lọ gbẹ́nu yín dání tọ́lá ìyá bá bọ́ sí hòhò kódà kó máa kíìsì ìyàwó ẹ̀ níta torí ìdùnnú oore tí Tinubu ti ṣe fún tíyàwó Tinubu ti ṣe fún un tó bá wù ló lè fi ló lè fi dúpẹ́ kí ló dé ta ní ìgbéraga ta ní ìgbéra sọ́lẹ̀ àfààní yín ń sọ wòlíì inú yín ń sọ ẹ̀wọ̀n ń gbèsè pé yín àwọn ọmọ rẹ̀ kankan blog <laughs> ẹ̀yin blogger gan pàpà ẹ̀ rorí ni ibi tó bá yẹ kẹ́ ẹ dájọ́ sí ẹ̀ ní dájọ́ sí ṣé kẹ́ ẹ kàn fi tó ń fi rí wíwáàsì kò burú ẹ̀yin náà jóore Tinubu ṣùgbọ́n kò sínú ipá ẹ̀mọ́ gbẹni ẹlẹ́ni ṣépè ẹ̀mọ́ yẹ̀yẹ́ ẹ̀. ẹ lọ ṣọ́ra yín ẹ̀yin búlọ́gà mélòó lẹ dìde nípa ọ̀rọ̀ Yorùbá Nation tẹ́ ẹ sọ fún wọn pé nǹkan. ẹ ṣe <laughs> ẹ gbọ́ ẹ wá wíwáàsì ẹ mọ̀ wá wíwáàsì mọ́ o ẹ̀yin búlọ́gà wọ̀nyí ẹ wọ́n mọ̀ fẹ́ ni ẹlẹ́ni wá wíwáàsì o ẹ mọ̀ fìyàn wá wíwáàsì ẹ síríọ́sì ẹ dákun ẹ bá mi sọ fún ìyá pé kò ń ṣe tipátipá kó sóyìnbó ó lè sọ pé wọ́n ń fi wá èrò ó ti tàn. ṣe yìí ò dáa bó ṣe ń bú lọ́balọ́ba tó ń bú jòyè tó ń ṣépè blọ́gà kan ṣoṣo nífẹ̀ẹ́ dákọ̀ èèyàn níbí báyìí olójáde tó sọ fún wọn tẹpẹtẹpẹ mọ lẹ́ẹ̀fi tó ń lẹ́ẹ̀fi pàdé ẹ̀ tẹpẹtẹpẹ ṣebí nítorí Sunday Igboho ẹni tí ń ṣe dáa ẹ mọ̀ ń pààyàn síyàn lọ́rùn ṣebí inú yín ń dùn ni oore tẹ́yìn ò fi máa san fún Sunday nù. ẹ lọ ṣọ́ra yín o ìyá kàṣẹ bẹ́ẹ̀ bá bú mi kẹ́ ẹ ṣòfò tẹ́ ẹ bá bú Tinubu kẹ́ ẹ rìn lọ. ọmọkọ́mọ tó bá ṣépè tó kọ́mẹ́ǹtì tó ṣépè ó ṣépè fún ìyá ẹ̀ anybody tó bá bú Tinubu ń bẹ̀ yóò ṣòfò ni anybody tó bá bú ya kàṣẹ́ẹ̀tì lórí ọ̀rọ̀ tí. ìyá kò sí ẹnikẹ́ni tó máa ṣòfò tó bá bú ẹ tó bá bú Tinubu iṣẹ́ ọwọ́ yín tẹ̀ ń ṣe yẹn àti èpè tó ń ṣẹ́ yẹn tó bá jẹ́ pé lórí nǹkan tí ò tọ́ lórí àìdá ló ṣe ló sọ gbogbo nǹkan tó sọ yìí ẹ kó máa padà sórí ẹ kó máa bẹ́ẹ̀ lọ tìrantìran tilétilé gbogbo ọ̀rọ̀ òdì gbogbo ọ̀rọ̀ òsì tó ń sọ yìí ẹ gbogbo bó ṣe sọ yìí ẹ kí ọlọ́run ọba kó dá padà sórí ẹ ní ìlọ́po ìlọ́po ìlọ́po nítorí wípé kò sí ẹnikẹ́ni tó jayò pa àbí tó tó tó tó ṣe nǹkan tí ò tọ́ ìwọ ló ń ṣe ohun tí ò tọ́ ẹ rò pé tẹ bá ti jáde tẹ bá ti ń ṣépè tẹ bá ti ń sọ nǹkan tẹ ń sọ pé ẹ lè halẹ̀ máwọn èèyàn pé kán pẹnu mọ́ gbogbo ayé ìgbà yẹn ti dópin ẹni tó bá ṣépè láì nídìí tó bá sọ nǹkan tí ò nídìí a ti bẹ ọlọ́run tìyín a ti sọ fọ́lọ́run kí ọlọ́run kó máa bá wa dá gbogbo ẹ̀ gbogbo ebi gbogbo èpè gbogbo aburú gbogbo àfọ̀ṣẹ gbogbo gbẹtugbẹtu yín tẹ̀ ń ṣe kó máa bá wa rọ padà kó rọ padà sórí yín. So kó rọ sí yín lórí nílọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po bó bá jẹ́ pé nǹkan ló tọ́lá orí odégò dúdú sójú bí ẹni tó fọ́ lójú ó rí randanrandan òṣì bí nǹkan tó máa fi nulẹ̀ ó ti pẹ́ tó ti ń ṣe ẹ̀ ń búra yín ẹ̀ ń ṣe fúrákàsì lórí ẹ̀ ń ṣe gbàkan kò sí nǹkan tó kan èmi ń pa gbogbo yẹn mi ò ń dá sí yín bó wá wá síbí yìí àwọn ọmọlúàbí tá à ń lọ jẹ́jẹ́ wa àdètò ẹ̀ a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ níjẹta níjẹrin níjàrún ńgbà tọ́lá àyà ò lọ tu òhò lódò kó ṣe nǹkan tí ò bójú mu ṣẹ́ni kankan ni wàá dárúkọ ẹ̀ ṣáà porí ẹ̀ ṣáà lọ bá a ó ṣe nǹkan tí ò bójú mu láwùjọ adẹ̀pà kíyèsí ẹ̀ sí pé ohun tó ṣe kò bójú mu kò yẹ kó rí bẹ́ẹ̀ kí ló wá mú pé kó jáde wá kì í ṣe àwọn ọmọ agitation Yorùbá Nation kì í ṣe àwọn ni wọ́n gbé fọ́nrán Ọláìyá jáde kì í ṣe àwọn agitator Yorùbá Nation kì í ṣe àwọn nìkan ni wọ́n sọ̀rọ̀ ń pa ohun tí Ọláìyá ṣe tí ò dáa wọ́n dẹ̀ ní ẹ̀tọ́ àti sọ̀rọ̀ ń ẹ̀ nítorí yálà a ṣe agitation o a ṣe agitation o ohun tó Ọláìyá ṣe kò bójú mu nílẹ̀ Yorùbá kò bá àṣà àti ìṣe wa mu mi ò sọ pé kò ní ẹ̀tọ́ àti ṣe ẹ má sì mí gbọ́ ó lè ṣe é níwọ̀nba àgbà tó bá yẹ pé ó ń ṣe fóríire ara ẹ̀ ni tí ò dẹ̀ ṣe ní àṣehàn kó ya fọ́nrán síta láti máa wá fi hàn gbogbo ayé ṣẹ́wọ̀n pé gbà tó bá ṣe nǹkan wọn lọ́rọ̀ tá a bá gbọ́ kì í dùn ni bàbá bú ni lẹ́yìn bá a sí nílé ọ̀rọ̀ tá a bá gbọ́ kì í dùn ni tó bá a ní àìmọye olóṣèlú ṣe rí ilẹ̀ àná tó sú tí mọ́jú òní àwọn kan sì lọ sókun tán lọ ṣerú ẹ̀ àwọn kan lọ ọ̀sà tán lọ ṣerú ẹ̀ àwọn tó ń ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ wọn dáwọ́ dúró àmọ́ tí wọ́n bá lọ ṣe ẹ̀ lè rí fọ́nrán wọn níta wọn ní ya fọ́nrán síta kan máa pín káàkiri ibi tí a ti bá ọláàyà wípé ohun tó ṣe ò bójúmu ni pé èwo la ṣe hàn èwo ni àbúrò lọ ṣe irú nǹkan tó lọ ṣe ìlétí padò kó wá ya fọ́nrán kẹwàá jù sójú ẹ̀rọ ayélujára kí gbogbo ayé máa gbọ́ kí gbogbo èèyàn máa gbọ́ wípé kò bójúmu àti ìsọ̀rọ̀ jù àti ìsàsẹ̀ jù ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ ọmọ lè bá bàbá wí ọmọ àbúrò lè bá ẹ̀gbọ́n wí ó kàn ní ìlànà àti bí èèyàn ó ṣe ṣe àgbékalẹ̀ nǹkan ni mi ò dẹ̀rọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹ jẹ́ ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa ọ̀pọ̀lọpọ̀ wa tá a sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ yìí mi ò rò pọ̀pọ̀lọpọ̀ wa pé bóyá abú ọ̀gbẹ́ni yìí agbanímọ̀ràn ni a dẹ̀ sọ fún pé ohun tó ṣe yìí pé kò bójúmu tó kò ń ṣe ohun tó yẹ kán ṣe pé a dẹ̀ béèrè lọ́wọ́ wọn pé Tinubu fúnra ẹ̀ gan ò lè ṣerú ẹ̀ ìyàwó Tinubu ò lè ṣerú ẹ̀ ṣèyí ọmọ Tinubu ò lè ṣerú ẹ̀ ọmọ Tinubu lóbìnrin kò lè ṣerú ẹ̀ a dẹ̀ pàkíyèsí àwọn ọmọ ẹ̀ àtàwọn àbúrò ẹ̀ àtìyàwó ẹ̀ sí pé ẹ bá bàbá yín wí ẹ bọ́kọ yín wí ẹ bẹ́gbọ́n yín wí ẹ bára lé yín wí pé ohun tó ń ṣe yìí kò dáa kò bójúmu mi ò rò pa tí sọ nǹkan tó pọ̀ jù mi ò rò pa tí sọ nǹkan tó le jù tí wọ̀yá wèrè yìí tó wá bọ́ síta tó wá ń ṣépè tó wá ń parọ́ tó ní àwọn Yorùbá nation ń pààyàn níbo ló ti rí wọn tán ń pààyàn ṣó lè gbókú àwọn tán pa jáde ṣó lè gbókú àwọn tán pa jáde ṣó dẹ̀ lè sọ ibi tí wọ́n ti pa wọ́n kó dẹ̀ fún wa ní déètì kó kó gbogbo evidence ẹ ó ń ká mi lára gan wípé aláwọn kan tó ń pera wọn ní lọ́ọ̀yà nínú ìrìn àjò yìí tó yẹ pé gbogbo ìgbà tá a bá rí wọn rán dandan náà máa máa sọ lẹ́nu rán dandan náà máa máa ṣe wọn ní pick up irú ọ̀rọ̀ báyìí kán pursue ẹ̀ to a logical conclusion tó bá wá yá táwọn èèyàn bá wá jáde tán sọ pé ẹ ẹ kàn wá ẹ kàn wá fẹ́ máa fẹnu tajà ara yín àbí ẹ fẹ́ wá ṣe kinní kan ni ẹ wá ní ká má dáhùn pé wọ́n ń parọ́ mọ́ yín ni tá bá ní ẹ̀ ń ṣiṣẹ́ fún ẹnìkan ni ẹnìkan má dáhùn lóhùn pé wọ́n ń parọ́ mọ́ yín ni ẹ̀yin ò ṣe máa pick up irú àwọn nǹkan báyìí ká máa ríbi tí ẹ ti ń lo agbára tẹ́ ẹ ní ìmọ̀ tẹ́ ẹ ní ẹ ẹ ṣe máa ṣe irú ẹ̀ irú àwọn ìyá yìí kẹ́ẹ̀tì kẹ́ẹ̀tì kẹ́ẹ̀tì wádìí pé òkè irú nǹkan tí ìyá ẹ̀ sọ àtòun tó ṣe yìí tá a bá fẹ́ pè lẹ́jọ́ àbí tá a bá fẹ́ ṣe báyìí báyìí ló ṣe ká ṣe kódà kẹ́ẹ̀ bọ́ síta kẹ́ẹ̀ ṣe fọ́nrán ten minutes lásán pé tọ̀ ohun tí ìyá ẹ̀ sọ irọ́ ló pa o a dẹ̀ ti pick it up we are working on it o ẹ̀yin náà ń ṣe nǹkan kan nú ìrìn àjò nìyẹn ẹ̀yin náà ń ṣiṣẹ́ nìyẹn ẹ ọkàn gbogbo wa máa balẹ̀ ni pé okay a ní àwọn legal luminaries àwọn legal experts tí wọ́n ń bá wa take arú nǹkan báyìí bóyá ó ṣeé ṣe gan irú èmi gan mi ní jáde máa sọ̀rọ̀ ẹ̀ mọ́ màá ní òkè àwọn amòfin wa wọ́n ti bá wa wọ́n ti bá wa fọwọ́ sí wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ tí bá tiẹ̀ máa sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ mi ò ní pọ̀ lórí ẹ̀ torí màá fi ìyá ìṣe pé ajá ló ń gbó ni ajá ló ń gbó ni ẹja fọwọ́ òfin tọ́ ẹ́ eh? àmọ́ àní rí yín ẹ ní sọ̀rọ̀ ń ru bíbà ẹ ní ṣe nǹkan kan àwọn bíi tí ò da àwọn bíi nǹkan dọ̀tí láti máa máa gbórúkọ yín láti máa máa rí yín àwọn bíi tí wọ́n ti máa níbi pé nǹkan tẹ́ ń ṣe bíi pé ẹ fẹ́ dárìn àjò eru ibẹ̀ láti máa máa rí yín àní rí yín bíi nǹkan tó dáa tó jẹ́ pé ó ó ó máa bu ìkúnrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ gbà mí gan táwọn èèyàn bá béèrè ìbéèrè lọ́wọ́ èèyàn ń ta gan pé ẹ̀bẹ́ ṣe lẹ́yìn kinní gan ṣe láwọn lọ́ọ̀yà ṣe ní kinní kan ni ojú máa ń gbà mí tì ó máa ń kọ́ mi lẹ́nu Ewo ni mo fẹ́ dárúkọ nu yín tí mo fẹ́ pè ní lọ́ọ̀yà tí mo ti mọ nǹkan tó máa sọ fún mi next tí n bá dárúkọ yín pé ṣé ṣé ẹni tó ń pè ní lọ́ọ̀yà yẹn ṣé báyìí báyìí báyìí báyìí ṣé ẹni tán ní ó ṣe báyìí báyìí àbí ṣé ẹni tí mo rí fọ́nrán ẹ̀ tó ń sọ báyìí báyìí ṣé èmi at my level at this stage ni màá máa fi rú ẹnìyẹn yangàn wípé ẹnìyẹn ni no no irú bí tá a ti nídìí yín ni irú allegation tí yá ń pass irú àwọn allegation tí yá ń pass irú àwọn ọ̀rọ̀ rándanrandan àwọn ọ̀rọ̀ burúkú tó ń sọ lẹ́nu yìí kẹ́ pick ẹ up kẹ́ pick ẹ up kí kóòtù fi lẹ́tà ránṣẹ́ sí pé ok kó wá ṣàlàyé ẹnu ẹ̀ kó wá kó evidence jáde ẹ mọ̀ pé mo máa sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà bí rọ́bà ti ń jà ńlẹ̀ ràn ràn ràn ràn ràn tẹ́ tètè jáde kẹ́ fòótọ́ kojú ẹ̀ wọ́n máa sọ ọ̀rọ̀ yẹn dòótọ́ mọ́ yín lọ́wọ́ wọ́n máa sọ ọ̀rọ̀ yẹn dòótọ́ mọ́ yín lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹni etí tó bá ti gbọ́ àlọ kò ní gbọ́ àbọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n á ní àwọn ah, máa ní àwọn tó ń ṣe Yorùbá nation yẹn wọ́n máa ń pààyàn máa nì apààyàn máa ní wọ́n ò lọ gbọ́ nǹkan tí lágbájá sọ ni ṣèbígbà tó sọ ṣèbígbà tó sọ ṣèbí wọn jáde kan wá takò ẹ jọ sà alàgbà alàgbà Larry Ọlá nọ́mbà mi wà ń bẹ̀ ó wà pin síbẹ̀. Si the number is already the number is already pinned there ó wà lójú ìran yín bẹ́ẹ̀ tẹ́ bá wá number yẹn wà pinned síbẹ̀ every time tí n bá ti bẹ̀rẹ̀ show number yẹn ti wà ń bẹ̀ automatically ó yẹ kẹ́ ẹ ti rí number yẹn eh, mo tiẹ̀ ń wò tí n bá lè rí kí n bá yín to pin but the number is always there ó yẹ kó wà ńbẹ̀ ẹ jọ̀ọ́ ẹni tó bá rí nọ́mbà yẹn ẹ bá bá mi rí ẹ bá mi pin ẹ̀ síbẹ̀ ọ̀kẹ́ bá mi tukọ̀ fún wọn ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹni tó bá rí ẹ bá mi pin ẹ̀ síbẹ̀ fún wọn. ẹ ẹ má jẹ́ n fa àkókò wa ṣòfò ẹ jẹ́ ká tẹ̀síwájú ká gbọ́. mo sọ ìtẹ́ ẹ̀ bá ní sòótọ́ rọ̀ ẹ ti sorí burúkú. mi ní jẹ́ kẹ́ ẹ gbọ́ gbogbo èpè tí yá yẹn ń ṣẹ́ ti ṣépè yẹn torí èpè ẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwa so gbogbo ibi tó ti ṣépè yẹn ẹ má bínú mo máa mute ẹ ẹ ní gbọ́ gbogbo ibi tó ti ṣépè yẹn. gbogbo èpè tí àyàn ṣe mi fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ àmọ́ lẹ́yìn yẹn ẹ máa wá gbọ́ èèyàn míì sọ̀rọ̀ nípa nǹkan tí ọlá yẹn ṣe a máa gbọ́ ọ a máa gbọ́ nǹkan tí ẹlòmíì tún sọ nípa ohun tí ọláìyá ṣe so ìyẹn lẹ máa gbọ́ next gbogbo èpè tí ìyá yẹn ṣe yẹn elépè ló lépè ẹ̀ orí elépè lépè ń lọ òun ló máa forí kó gbogbo nǹkan ẹ̀ tó sọ. So. ẹ má bínú o mò ń gbìyànjú àti gbé kinní lọ síbi títí ọ̀rọ̀ tí ẹnìkejì sọ. So yeah now ó ní ó ní woman kan tí wọ́n ń pè ní yèyé kudi wọ́n sọ̀rọ̀ ń pa nǹkan tí ọláàyà ṣe ẹ jẹ́ atẹ́tí dáadáa ká farabalẹ̀ ah ẹ ṣe ìyáàfin kẹ́hìndé janet ogundeyi thank you so much alàgbà larry ọlá ẹ nọ́mbà yẹn ni wọ́n kọ yẹn studio number tẹ́lẹ̀ pè sí nìyẹn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí yèyé kudi tí wọ́n sọ nípa ohun tí ọláàyà sọ. So. 60 years old or if not older than that because Alaya Igwe and um, Ogogo they probably in the same age league maybe Ogogo is older because Ogogo Ashat is 60 and I know that uh, Masomo that one is already 60 he's even older than this Masomo should be like almost uh, K1 say age mate so Igwe also is in that car but we saw how he displayed poverty you understand he went with his chest like this even god the god that we all serve we have not seen human being display thanksgiving in that manner the way olaiya igwe displayed thanksgiving thanking mc oluomo and they videoed it and they threw it in the media he prostrated his chin of kan road ojú títì báyìí ni if you people saw it many of you probably didn't see it but èmi rè you understand i still thought okay ẹni tí ọba mú lọ́lọ́run èèyàn nìyàn ń ṣe bí ọlọ́run àbí the person you if some people refer to human being as a god demi god, as opposed to god that kept them alive the god that made him go for the surgery gan and he survived it or whatever his sickness was the treatment and he survived why some people die he didn't come to show us the thanksgiving he did though but rather he said he would die for tinubu you understand which is okay god knows it's okay we don't mind because at the end of the day king tiwa abi you know what is our own king tiwa really so now this morning he has decided or since i don't know when he did this video he decided to disturb the world so people are, are like me now i'm not concerned is he okay or he has gone gagagu based on the card they gave him shorty crazy is he normal. now gbogbo wa la mọ̀ pé ẹni tó ń kudi ko ń ṣe ara yorùbá nation o agitate fún yorùbá nation o gbàrà àwọn èèyàn tán wá ń táwọn náà sọ̀rọ̀ tí wọ́n mọ̀ pé ohun tí ọ̀gbẹ́ni ń ṣe ò dáa òun leléyìí o tí wọ́n dẹ̀ ṣe pé bóyá wọ́n ń sọ̀rọ̀ olóṣèlú ọ̀rọ̀ òṣèlú àbí ọ̀rọ̀ à ń ṣe Yorùbá agitation kọ́ ni ohun tí Ọláìyá ṣe no ọ̀rọ̀ pé nǹkan tó ṣe nílẹ̀ Yorùbá tó gbé sójú táyé tí gbogbo èèyàn rí i pé kò bójúmu kò ń ṣèwà ọmọlúàbí kò sí nínú àṣà àtiṣe wa. máa ṣé wọ́n ti chẹ́ẹ̀kì body temperature ṣé kò ní akọ ibà do you understand because i don't know if it is photo ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yìí sìn a ṣì ń béèrè ni o kò yé wa kò yé èmi tí mo fẹ́ analyse ìdí igwe that i saw i saw his yansh his yansh is the size of a newborn baby yansh on, on the body of a, an adult ìdí má nìyẹn ó rí roboto roboto báyìí bíi fùfú i don't know who why they call tohun yansh bad fufu fufu tó ti pẹ́ lé ìdí ẹ̀ kéré báyìí you know when they are still taking care of children <laughs> and he has used tura ó ti lo bleaching cream are you people getting me i don't know if it's the people that videoed him that decided to be wicked like that because already he has decided to disturb our eyes with his nudity it's unfair on us is now is now is the one giving us nightmare it didn't make sense yeah he, but he did it for a human being àbínú because kò kàn wá ìgbésí now he then went further as an actor <laughs> torí we are reporting him eh, to eh, his demigod to Remi Tinubu to um, uh, what's our daddy's name ahmed bola tinubu and we are reporting him to mc oluomo we don't know what you people have done to him if it's the ritual that you people have if it's the one tefi rubo take him away from our space ni owó bá gbé he now went to the sea I have not seen that sea before in my life. Maybe it's Bar Maybe it's Lekki Beach. Maybe it's uh, uh, this <laughs> beach, uh, the other one that uh, they always call that they said is far, Takwabe Abiu. I can't remember the name. That is so better than uh, a Bar Beach. Lekki Beach. And all that there's another there's another one. He went there with his yash. The, the two yash is not equal. One is smaller than one. You understand? ìwà tí ó máa fẹ́ kú bẹ́ẹ̀ yẹn tó ya wèrè tó yẹn tí orí wọn tó gba ilẹ̀ gidi gan we have never seen it before this man have come to to to embarrass Nollywood and to cause trouble for all of us. In fact, the the the mannerism in which he went by it is more or less disturbing we housewife and women. Báwo ló ṣe máa gbé okó ẹ̀ àti díẹ̀ ìwọ baálé ilé ìwọ bàbá àwọn ọmọ. You ìwọ known actor ó dẹ̀ you brought it out ní gbangba títì bẹ́ẹ̀ in solidarity to a man that has his wives he has younger brothers he has known politicians that are all campaigning for him àmàrí FFK kó jáde kó gbó okó ẹ̀ síta àmàrí MC Olúọmọ kó jáde kó gbé okó àti díẹ̀ síta because of poverty. How can you come out? Because I'm not advising him. Oh. I'm only saying that he has disturbed us with his shape, his nyash, his willy willy, and also disturbed Oluweri, and he has disturbed Oluokun. Disturb is a public disorder he should be arrested if he's not mad yo when you people check on him ti o bá ṣe pé ó ya wèrè o if he's normal because a ma ro. rò ó it is photo shoot o pe ibaje ènìyàn àbí wọ́n gbé bọ́dí ẹ̀ wọ́n wá lọ gbé ìdí ẹlòmíì sí ni kí ló ń kiri what is he even looking for. if the amount at ìdí kọ̀ọ̀kan Yash, he not even get oh. You can imagine the distaste he went to give to Oluweri Olokun today or yesterday mm. that he did this Shaligan. This is out of resp- the height of irresponsibility, <laughs> very ugly shape. Oh, very ugly shape. The shape very irritating but i no even know say olu i only thought that the mistake that god made god doesn't make mistake the angel that god assigned to do him is his nose that they did not do the nose well they made it too big so the oxygen that we are taking he will be taking two three times the oxygen ìyẹn nìkan làlébù tí mo rí O ò tiẹ̀ mọ̀ pé ibi tó ti ń lo bleaching cream kò tiẹ̀ bó ìdí ẹ̀ tórótóró his nyash is very ugly i didn't know the man is ugly like that ah ah i no think say this thing na ojú lásán o o this is height of disgracing his family his lineage his career and where are all these baba latin dem why are they doing this to us is this not public disorder how can you and your willy willy thunder came to carry some part of your willy willy we saw it And I saw i don't know if it is demonstration irú orí burúkú wo nìyẹn and you call yourself a veteran. And someday, people will celebrate your 50 years on stage. Of what? <laughs> of what? <laughs> people will celebrate your 50 years on stage <laughs> of acting in that mannerism. Where is Ogogo? Where is Baba Jideko Kosoko? Where is Baba Bello where Mr. where is Mr. Latin where are all these people they should go and hold their animal this is poverty. How can somebody when I saw it I was like ah ah his nyash I was seeing vein his nyash has vein his nyash has kuruna his nyash has hair like ten one two we saw black hair gray hair his nyash is an eyesore kò tiẹ̀ nùdí olóòórùn ìdí máa yẹn ń hmm. How can you bring your whole abala yash a whole father like that in his sixties o dey gbé ìdí yẹn o gbé jáde can Tinubu do that simple dey put wiwi on Baba Tinubu do you know how many people felt bad that they put wiwi on that Baba ìtọ̀ nìyẹn o you now brought your willy willy your oko your stomach tí ògúfe your belly your big belly your shapeless amọ ẹ̀bà body then your hand bones. you are even using do you see baba Tinubu using bleaching cream do you see mama Remi using bleaching cream even the people you want to die for now and that you are claiming to fight for or to be campaigning for Did they send you message? How can you do that to mothers? How can you do that to wives? How can you bring out your nyash and your willy willy to the. Tinubu fẹ́ ìpè ká gba ẹgbẹ́ lọ́wọ́ ṣé ẹ gbọ́ ohun tí yèyé kudi tí wọ́n sọ ẹ wo gbogbo ọ̀rọ̀ tí yèyé kudi sọ yẹn yèyé kudi ò kí ń ṣe ara agitator yorùbá nation o ọ̀rọ̀ tí yèyé kudi sọ yẹn àti bọ́n ṣe narrate incident àti nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ọlá àyà yẹn títí wọn yẹn gan ó tún kéré lẹ́gbẹ̀ẹ́ nǹkan tí àwọn bloggers míì tí wọ́n sọ àbí tí wọ́n ṣe ìyá rándanrandan tó kú mọ́ kú amọ̀nàrún mọ́ lọ tó ṣe eyín gàtàgàtà tó dégò sójú bí afọ́jú yẹn kò rí àwọn yẹn kò kò kò sọ̀rọ̀ o ẹ ti mọ̀ pé yorùbá nation yìí náà ló ń bi nínú yorùbá nation yìí náà ló ń bi nínú in fact ó máa wù mí gan ká rí àwọn èèyàn tí wọ́n bá mọ ìyá yìí tí wọ́n mọ ibi tí wọ́n ti bí ìyá yìí tí wọ́n mọ àtìgbà tíyà ti ṣe kékeré a fẹ́ mọ irú ẹ̀yà tó jẹ́ gan torí ọkàn mi ń sọ fún mi pé ara àwọn àṣìgbè fúlàní tí wọ́n gbé wọ ilẹ̀ yorùbá nìyá yìí nítorí pé ẹ ti rí i pé ó kàn ní that hatred that personal hatred ó kàn ní fún ilẹ̀ yorùbá ni for no reason whatsoever at all àwọn ọ̀daràn àwọn abániwọ́ràn tá a dárí tó wá jáde tó wá òun allege òun fẹ̀sùn kan àwọn tó ń ṣe Yorùbá Nation agitation ó ní wọ́n pààyàn pé apààyàn ni wọ́n ṣé ó lè gbé òkú èèyàn tí wọ́n pa jáde ṣé ó lè sọ ọjọ́ tí wọ́n pa àwọn èèyàn yẹn ṣó lè sọ ibi tí wọ́n ti pa wọ́n kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọ́n fi pa àwọn yẹn ṣó lè gbé jáde wá kó wá fi hàn wá. lẹ́yìn eléyìí kó tó di pé màá round up láṣálẹ̀ yìí torí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa kò di dandan kí fọ́nrán ẹ̀ gùn ju bó bá ṣe yẹ lọ mo fẹ́ jẹ́ ká gbọ́ ohun tí ìyáàfin Kòfowórọlá Akérèlé Bucknor former deputy governor of Lagos state àwọn ni wọ́n ṣe deputy governor ńgbà tí olóyè Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń ṣe gómìnà ẹ já gbọ́ tí wọ́n sọ nípa olóyè Bọ́lá Ahmed Tinubu fúnra ara wọn mo fẹ́ ká gbọ́ ohun tí ìyáàfin ohun tí wọ́n sọ nípa olóyè Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ o. Tinubu fẹ́ ipe ká gba ẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá ẹgbẹ́ AD àwa pẹ̀lú àwọn bàbá ládẹ̀dá AD sílẹ̀ àwa Afẹ́nifẹ́re mo dẹ̀ sọ fún pé bóò la ṣe lè gbẹ ẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá tó ní ẹgbẹ́ àwọn bàbá yẹn náà fi wá síbi tá a wà lénìí èmi ò dẹ̀ lè ṣe yẹn nítorí pé ilé tèmi ti jáde a kì í ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn bí ìjà wa ṣe bẹ̀rẹ̀ nìyẹn nítorí pé ó ti rí i pé mi ò ní fún un ní support láti ṣe nǹkan tóun fẹ́ ṣe bọ́lá tinubu ti kọ̀yìn sáwọn afẹ́nifẹ́re pàápàá náà nítorí pé kò kí òun ṣe ara wa tẹ́lẹ̀ kò sínú afẹ́nifẹ́re so kò ń ṣe ara wa mo dẹ̀ rò pé ìyẹn ló ṣe fẹ́ gba ẹgbẹ́ lọ́wọ́ àwọn àgbà afẹ́nifẹ́re. thank you nǹkan tẹ̀mí kan mọ̀ ni pé ìgbà tá a ti jàjà nàdẹ́kò tán tí a dẹ̀ ti ṣe AD tí AD rẹ̀ ti wọlé èmi fẹ̀yìntì díẹ̀ ṣùgbọ́n bàbá ọ̀nà sànyà ló pè mí jọ́ kan ló dẹ̀ ní à kò fún ọmọ mi a fẹ́ kó lọ ṣe igbákejì Bọ́lá Tinubu mo dẹ̀ sọ fún bàbá mo ní ká jẹ́ pé Wahab Dosùnmú ló wọlé o màá ṣe gbákejì ẹ̀ ṣùgbọ́n Tinubu yìí o àjọ wà ní senate ni bẹ́ẹ̀mi dẹ̀ ṣe rí sí kì í ṣe ẹni tí màá fẹ́ ṣe gbákejì ẹ̀ ṣùgbọ́n bàbá ọ̀nà sànyà bẹ́ẹ̀ mí ó ní kí n jọ ẹ pé tí mi ò bá lọ ṣe Afẹ́nifẹ́re ò ní ní nǹkan kan nínú ìjọba Tinubu kí n lọ ṣe kí n bá lè wà ń bẹ̀ fún afẹ́nifẹ́re nítorí náà ìgbà yẹn ni mo ṣẹ̀ wá gbà pé má di igbákejì Tinubu. àtẹ̀yàn bá ń wòwà èèyàn èèyàn á mọ̀ béèyàn bá lè ṣe gbákejì ẹ̀ béèyàn ò lè ṣe gbákejì ẹ̀ ṣùgbọ́n ìgbà táwọn bàbá ti bẹ̀ mí yẹn kò sí mi ò lè kọ iṣẹ́ sí wọn lẹ́nu. ah oríṣiríṣi ìwà ni ó tiẹ̀ jẹ́ tògùn tògùn àti dédé ẹ̀ ní pàápàá ṣùgbọ́n ìgbà tó yá ni ìkànnà àwọn àbúrò mi àwíṣẹ́ savage ló pè mí yí pé kí n lọ fi ipò yẹn sílẹ̀ màmá mi náà pè mí pé èmi nìkan ní ọmọ kan ṣoṣo táwọn bí àwọn dẹ̀ ti dàgbà àwọn ò fẹ́ pé kó di pé àwọn ò rí ẹni tó máa sìnkú àwọn o wípé kí n lọ fi iṣẹ́ yẹn sílẹ̀. Tinubu fẹ́ pé ká gba ẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá ẹgbẹ́ AD àwa pẹ̀lú àwọn bàbá ládẹ̀dá AD sílẹ̀ àwa Afẹ́nifẹ́re mo dẹ̀ sọ fún wípé bó la ṣe lè gbé ẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá tó ní ẹgbẹ́ àwọn bàbá yẹn náà fi wá síbi tá a wà lénìí èmi ò dẹ̀ lè ṣe yẹn nítorí pé ilé tèmi ti jáde a kì í ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn bí ìjà wa ṣe bẹ̀rẹ̀ nìyẹn nítorí pé ó ti rí i pé mi ò ní fún un ní support láti ṣe nǹkan tóun fẹ́ ṣe. mysis ló máa ń pè mí ngbà yẹn. oúnjẹ bó ń jẹ oúnjẹ mi ìgbà tá tiẹ̀ jọ ń ṣe campaign. Eh? kúùkù mi ń bí báyìí ló ń ṣe oúnjẹ fún wa ló máa pààkẹ́ lájọ máa jókòó lájọ máa jẹ́ lájọ máa mú nǹkan kí nǹkan tí mo bá gbé sílẹ̀ tá a bá ríra tó bá kí mi èmi náà á kí mo tiẹ̀ gbọ́ pé bàbá Ọbásanjọ́ tiẹ̀ sọ fún yín pé kó wá kó gbìyànjú yìí pé kó parí ìjà yẹn ṣùgbọ́n kò wá rí mi rárá. dédé wa la mọ̀ pé Tinubu ò ń ṣọmọ Èkó pípé Ìrágbèjì ló ti wá orúkọ ẹ̀ ò dẹ̀ ń ṣe orúkọ Tinubu ó yá orúkọ yẹn lò ní. wọ́n dá sí i níwọ̀nba tó ń fi lè dá sí ṣùgbọ́n ìgbà yẹn Bọ́lá Tinubu ti kọ̀yìn sáwọn Afẹ́nifẹ́re pàápàá náà nítorí pé kò kí òun ṣara wa tẹ́lẹ̀ kò sí inú Afẹ́nifẹ́re so kò ń ṣara wa mo dẹ̀ rò pé ìyẹn ló ṣe fẹ́ gba ẹgbẹ́ lọ́wọ́ àwọn àgbà Afẹ́nifẹ́re. kò sí ipá kankan lórí ètò òṣèlú wa nítorí pé ńgbà yẹn òun ti kúrò lọ́dọ̀ àwọn Afẹ́nifẹ́re pátápátá ó tiẹ̀ lọ dá tiẹ̀ sílẹ̀ tó ń pè ní Afẹ́nifẹ́re renewal so kò bá àwọn bàbá ṣe mọ́. ti bàlújẹ́ pátápátá ni ṣé tá bá wò 1915 ṣé báyìí ní ìlú rí 2015 sorry ṣé báyìí ní ìlú rí dédé ìlú dédé nǹkan ti dàrú a lè lọ sí Ìbàdàn sẹ́yìn ká má máa bẹ̀rù pé bóyá àwọn kan wọ́n wá jí wa gbé lójú ọ̀nà kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ bá wo àpò ìrẹsì ńsẹ̀yìn àmọye tá à ń rà tẹ́lẹ̀ àmọye tó ti dà ńsẹ̀yìn rélùwéè wo náà ṣe tẹ́rẹ́ rélùwéè tán láwọn ṣe àfi tó ṣe lọ sí Niger ni mo lè sọ pé òun ló ṣe tẹ́dẹ̀ ìyókù yẹn Jonathan ti ṣe sílẹ̀ tẹ bá wo inú ìwé tí Jonathan ṣe Jonathan ti ṣe àwọn kan wá wọ́n kàn wá ń gé téèpù àti gé ribbon káàkiri ni wọ́n ń parí iṣẹ́ tí Jonathan ti ṣe sílẹ̀ ni dédé àwọn railway yẹn Jonathan ló ti ṣe sílẹ̀ àfi tóun ṣe lọ sí ìlú ẹ̀ ní Niger. ẹ dẹ̀ má gbàgbé ẹ̀yin èèyàn wa mo ti sọ fún yín rail line tí wọ́n ṣe lọ sí Niger Republic mo ti sọ fún yín tipẹ́ ó ní reason tí wọ́n ṣe ṣe rail line yẹn rail line tí wọ́n ṣe lọ Niger Republic wọ́n ní ìdí tí wọ́n fi ṣe rail line lọ sí Niger Republic wọ́n ti torí ẹ̀yin ará ilẹ̀ Yorùbá ṣe wọ́n ti torí ọmọ Ìgbò ṣe wọ́n ti torí Haúsá gan ṣe wọ́n ṣe nítorí àwọn Fúlàní tí wọ́n fẹ́ kó wọlé láti ilẹ̀ Niger láti wá máa fi pa lára ní ilẹ̀ Yorùbá ni rail line tí ìyáàfin yẹn tí wọ́n mẹ́nubà tí Buhari ṣe yẹn wọ́n ṣe nítorí àti mú kí ìdàgbàsókè bá orí ilẹ̀ yorùbá ilẹ̀ ibo àbí ilẹ̀ haúsá o wọ́n ṣe nítorí pé kó lè dẹrùn fún wọn kán lè kó àwọn kán lè máa ríbi kó àwọn jagunjagun wọn wọlé nítorí pé ẹ padà mo ti play fọ́nrán yẹn fún wa rí níbi tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún Rotimi Amechi yọ pé láyé ìgbà yẹn tèmi bá ń ṣètò mo máa ń mẹ́rìí fún yín mo dẹ̀ máa ń sọ díẹ̀ tó bá dẹ̀ yá ẹ̀yin náà máa ń rà pẹ̀rẹ̀ ah, ohun tí Ifágúgù sọ ohun màlélẹ́yìí ṣé àwọn pépà tí wọ́n fọ̀rọ̀ wá Rotimi Amechi lẹ́nu wò ó jáde ó ń parọ́ ó sọ oríṣiríṣi ó ní àwọn nìkan làwọn ò ní rail line tó wọ nìjẹ́ pé Ghana ní ó sọ gbogbo ẹ̀ now èmi dẹ̀ sọ fún wa gbà yẹn mo ní irọ́ ni mo ní iṣẹ́ tí àwọn Fúlàní wọ̀nyí tí wọ́n rán Rotimi Amechi pé kó ṣe fún wọn òní Rotimi Amechi ló ń ṣe wípé wọ́n dẹ̀ ti promise ẹ̀ ní nǹkan pé wọ́n máa san lẹ́san kankan tẹ́ bá rántí tẹ́ ẹ̀ bá gbàgbé ṣé wọn pé nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n padà fi oyè dá Rotimi Amaechilọ́lá ní Daura nílùú Buhari wọ́n gbé Rotimi Amaechi lọ síbẹ̀ tí wọ́n wé tọ̀báàní fún tí wọ́n fi joyè ń ṣe rántí kó tó di pé ó kúrò ní mínísítà lẹ́yìn ìgbà yẹn àwọn ni wọ́n sọ fún pé kó lọ ra fọ́ọ̀mù kó náà díje pé yóò di ààrẹ wọ́n fìyẹn tán ni nítorí iṣẹ́ tó ṣe fún wọn òun lọ́kàn ẹ ṣe balẹ̀ lára ẹ̀ náà ṣe gbà pé bóyá òun náà ó wọlé primary òun máa di ààrẹ tí ó mọ̀ pé wọ́n kàn fi yẹn tàn wọ́n lo agbárí fóun ni ẹ o so mo, mo kàn fẹ́ jẹ́ ká mọ ránra wa létí ká máa dé ni o. èmi ò rò yí pé dèdè tẹ̀ ń sọ yìí pé ó bẹ́ẹ̀ rárá o ẹnikẹ́ni lè lọ sí ọ̀dọ̀ bàbá Fásọ̀rántì ó dá mi lójú pé Àtíkù náà máa débẹ̀ Kwankwaso máa débẹ̀ Peter Obi máa débẹ̀ àmọ́ bá débẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà wọn á bẹ̀ pé kó ṣàdúrà fún wọn téèyàn bá dàgbà téèyàn bá ní kó ṣàdúrà fún mi ṣé wà ní rárá ò ní ṣàdúrà ni. Rárá, ní ilẹ̀ àwa Yorùbá wọ́n bá bi àgbà pé kó ṣàdúà àgbàlagbà yẹn máa ṣàdúà yẹn nìkẹ́ kò ní kọ̀ láti ṣàdúà nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá Fáfúnrọ̀tì ni. àjọ awàpọ̀ níkẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá a sì lọ sí Ìjẹ̀bú ní ilé tí Fáyọ̀ Adébánjọ tá a ṣèpàdé wa ń bẹ̀ ìjẹta pàápàá náà mo bá tí Fáyọ̀ Adébánjọ sọ̀rọ̀ lórí fóònù action group Afẹ́nifẹ́re Dr. John Oni Akérèlé ìgbà tẹ́ bá dẹ̀ ń sọ yìí pé àwọn Akérèlé kúrò àbúrò bàbá mi ló kúrò ló di mínísítà lábẹ́ NPN. ẹ jọ ṣẹ́rí ẹ màá kàn tún sọ eléyìí lẹ́nìí kó tó di pé a máa round up mi ní pé round up mọ́ ṣe rí tá bá ń sọ fún yín pé kẹ́ máa like program kẹ́ love kẹ́ share it's not for any other thing ẹ̀yin náà wo bá a ṣe ń ṣe program lọ́sìn ṣé mọ̀ pé wọ́n ń flag program yẹn tẹ́ bá dẹ̀ watch gbogbo program tí mo ń ṣe látàárọ̀ látàárọ̀ méjèèjì àbí mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti ṣe lénìí ẹ rí i pé bí wọ́n ṣe flag ẹ̀ náà nìyẹn every time tí n bá ti jáde in fact ó dà pé wọ́n fẹ́ dojúlé péjì nísìnyí wọ́n fẹ́ máa flag ẹ̀ wọ́n fẹ́ jẹ́ kí n ṣe show mọ́ so ẹ jọ mi ní láti máa bẹ̀ wá àbí láti máa sọ pé ẹ bá mi share ẹ bá mi love ẹ like ẹ jọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá ti ń wòran lọ ẹ máa bá mi ẹ máa bá mi tẹ like ẹ máa tẹ love bẹ́ẹ̀ bá tiẹ̀ lè share ẹ tẹ like ẹ máa tẹ love ẹ jọ. ṣùgbọ́n bàbá mi ò kúrò bàbá tèmi ó sì wà pẹ̀lú Awólọ́wọ̀ wọn ṣe ẹgbẹ́ o àbí ṣùgbọ́n wọ́n sì wà wọ́n sì jọ ń sọ̀rọ̀ ìgbà tí Awólọ́wọ̀ tiẹ̀ máa dá UPN sílẹ̀ wọ́n pe bàbá mi pé kán máa bọ̀ bọ̀ bàbá mi sọ pé àwọn ti dàgbà pé ó yẹ káwọn. ẹ alàgbà Ọláoyèwọ̀ ẹ tó bá jẹ́ pé ẹ ń gbọ́ mi ìyáàfin kò fowó rọlá Akérèlé Bucknor àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yẹn ìyáàfin kòfowórọlá akérèlé bucknor àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yẹn àwọn ni dẹ́pútì gọ́fúnà fún tinubu ngbà tí tinubu wà ní ipò gómìnà àwọn ni wọ́n ṣe igbákejì tinubu nígbà tí tinubu jẹ́ gómìnà ìpínlẹ̀ èkó ohun tí ojú wọn rí ni wọ́n ń ṣàlàyé ń bẹ̀ àti ohun gbogbo tí wọ́n là kọjá nígbà náà ìdí tí wọ́n ṣe fi òṣèlú lẹ̀ irú kí ló ṣẹlẹ̀ láàrin àwọn àti Tinubu òun ni àwọn ọ̀rọ̀ tí wọ́n ń ṣàlàyé ń bẹ̀ ẹ̀ wọ́n ló le débì kangan pé ìyá àwọn ní láti pe àwọn pé wá kúrò ń bẹ̀ kó fìbẹ̀ lẹ̀ fún wọn mo fẹ́ kí ọmọ sinmi nígbà tí n bá lọ tán níbi tí ẹ̀rù bà ìyá wọn dé ẹ̀ máa máa sọ ìkànnì ibi tí ẹ ti lè rí ẹ̀ actually orí kíní lẹ máa ti rí aláròyé orí aláròyé online tv ni wọ́n ti ṣe interview yẹn. máa jẹ́ kí àwọn ọ̀dọ́ àwọn yẹn ni kán máa máa ṣẹgbẹ́ ń sẹ̀yìn wọ́n dẹ̀ fún mi ní lẹ́tà lọ sí ọ̀dọ̀ bàbá Awólọ́wọ̀ mo dẹ̀ mú lẹ́tà yẹn lọ wípé èmi ni kán mú sínú ẹgbẹ́ ń sẹ̀yìn. ẹ ṣáà rí bẹ́ẹ̀ kò ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà lẹ́kọ̀ọ́ ó fẹ́ àtúnṣe ẹ wá wo àwọn ilé ìwòsàn àwọn níbi táwọn ọmọ ilé ìwé àwọn ọmọ ìmíì kò tiẹ̀ sí kinní lórí wọn ìmíì à ń rí i pé ilẹ̀ ẹlẹ̀ làwọn ọmọ ń jókòó sí láti kàwé irú nǹkan bẹ́ẹ̀ yẹn lèmi fẹ́ ṣe àtúnṣe fún bàbá dẹ̀ wọ lọ sílé ìwòsàn tá a bá wo bẹ̀ ah, owó oògùn pàápàá náà ọ̀pọ̀lọpọ̀ wọn á kó oògùn fún wọn wọn ò ní lè rà irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni èmi fẹ́ ṣe ká jẹ́ pé mo lè di gómìnà but ọlọ́run ò kọ́ fún mi. PDP ni mò ń ṣe mo dẹ̀ wà nínú ìtọ́ ń pè ní board of trustees PDP náà kò tako ìlànà wọn nítorí pé gbogbo wa tá a wà nínú Afẹ́nifẹ́re oríṣiríṣi ẹgbẹ́ ni wá ẹni tó wà nínú APC wà ẹni tó wà nínú SDP wà àwa tá a dẹ̀ wà nínú PDP náà a wà ń bẹ̀ in fact secretary wa PDP lòun náà Ah, a kò sígbà tá à ní parí ìjà wa nínú PDP eh, kì í ṣe kíní nǹkan tá à ń sọ ni pé ẹni tó ń darí ẹgbẹ́ sẹ́nitọ́ Ayù nítorí pé ọ̀rẹ́ mi ni Ayù ṣùgbọ́n ó sọ pé tí president bá jáde ní Òkè Ọya pé òun á kúrò òun á fi ipò òun ipò chairman yẹn sílẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n dẹ̀ àwọn gómìnà. ẹ ẹ má bínú màá gbé fọ́nrán ìyá wa yẹn kúrò ńbẹ̀ torí pé ọ̀rọ̀ olóṣèlú kọ́ ni àwa sọ àwa ò ní ìgbàgbọ́ àbí interest nínú dídìbò ẹ̀ ń torí pé mo fẹ́ jẹ́ kí àárín yẹn yé wa àti PDP o àti adp o àti ad o o àti labour party o àti kwankwaso o àti eh, àti èyí tí ò kwankwaso o àti tinubu o àti ọláìyá igwe o àti ìyá kọ́sẹ̀tì ìyá kásikẹ́tì o àti gbogbo wọn ni o àtòbí ni o àti eh, ẹtìkú àti eh, kí ló lóun jẹ́ ẹ eh, ẹ eh, Mustapha kò sí kankan nu wọn táwa ní interest nínú ẹ àwa ò ní interest nínú kankan nu wọn interest kan ṣoṣo òun làwa ní nǹkan ṣoṣo nǹkan ẹyọ kan ṣoṣo làwa ń béèrè tá à ń fẹ́ ilẹ̀ olómìnira Yorùbá a suffering Yorùbá nation òun ló jẹ wá lógún òun làwa ń wá òun là ń béèrè lọ́wọ́ everybody a dẹ̀ ń bẹ everybody pé kán fi adé wa dé wa lórí kán fún wa ní respect tó wà díù sí wa níwọ̀nba àgbà tá a bá ti yọ̀yàn lẹ́nu a ní kí ẹni tó fẹ́ campaign kó má lọ campaign ẹnu tá à ń béèrè ní pé ẹ fa dé wa dé wa lórí ẹ fọwọ́ wa wọ̀ wá ẹ má bu wa ẹ má pè wá lọ́mọ àlè a kì í ṣe ọmọ àlè ojú ló mọ ohun tó yónú ọmọ Yorùbá jọ ni gbogbo wa ohun tí àwa ń béèrè fún ohun tí ó jọ ṣe gbogbo aláǹfààní àtìrandéran òun làwa ń béèrè fún ohun tí ẹ̀yin ń béèrè fún àti dítẹ́ fi ń ṣe ẹ̀ ń béèrè fún ẹ̀dẹ̀ ń ṣe nítorí pé ẹ ló lóore yín ni ẹ nì ẹ dẹ̀ sì tún ní oore tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tẹ́ nígbàgbọ́ pé tó bá dé bẹ́ẹ̀ yóò lè ṣe fún yín ìmọ̀tara ẹni nìkan òun lẹ́yìn fi ń ṣe nǹkan tẹ́yìn ń ṣe àmọ́ àwa ń ṣe ohun tí ó wà fún tẹrú tí ó jọ pé gbogbo wa òun ló táwa ń fẹ́ kó o tó bọ́ síta kó o tó pe yorùbá agitator abẹ́ni tó sọ pé òun fẹ́ ilẹ̀ olómìnira yorùbá tí í ṣe ọ̀dàlẹ̀ o tí í ṣe ẹni tó wá sásáàrin wọn tó fẹ́ máa dọ́gbọ́n mọ nǹkan tó ń ṣe kó lè lọ́mọ sọ o kó o tó lè perú ẹni bẹ́ẹ̀ ní ọ̀dàlẹ̀ àbí ọmọ àlè yorùbá kọ́kọ́ bira ẹ léèrè náà pé nínú ìwà àtẹnìyẹn ta lọ́mọ àlè ilẹ̀ yorùbá ṣé ẹni tó sọ pé ẹ jẹ́ ká ní ilẹ̀ tiwa a ti tó tán a lè dá orílẹ̀-èdè ni a lè dá orílẹ̀-èdè ṣe ká kúkú mọ̀ ẹ́ pé àwa ọmọ Yorùbá nìkan la wà ń bẹ̀ ẹ̀hẹ́n tó bá wù mí èmi wá láti Kwara tí n bá wá rí i pé ẹni tá a bí ní Ọ̀yọ́ state òun ló kójú òṣùwọ̀n tí ó lè ṣèlú dáadáa máa lè ara mi ò ní lọ́tìkọ̀ láti bọ́ síta kí n dìbò fún nítorí pé mo ti mọ̀ pé Yorùbá bíi tèmi ni àṣà kan ìwà kan ìṣe kan òun lájọ ní gbogbo tó bá sì wù kó ṣe ilẹ̀ yorùbá ni ó mọ̀ ọ́n ṣe sí kò ní pa wá lára nílẹ̀ yorùbá ẹ̀ máa rí ọlọ́pàá máa mọ̀ pé ẹ̀yà mi ni ìran mi ni èèyàn mi ni kò nítorí pé àkínjọ ṣe ẹ̀yà kan kó wá dọ́gbọ́n máa ṣe nǹkan tí ó pa mí lára kó máa lo ipò agbára tó wà bẹ́ẹ̀ náà ló lọ sórí sójà ló lọ sí air force ló lọ sí gbogbo ẹ̀ ọkàn mi á lè balẹ̀ pé àwọn èèyàn bíi tèmi tí àṣà àti ìṣe ilẹ̀ abínibí wa tó yé lélẹ̀ tó mọ̀ pé ọmọ ìyá ọmọ bàbá lèmi àtòun bó bá tiẹ̀ jẹ́ pé mo ṣe nǹkan tó lòdì sófin a ṣe nǹkan tó fi ni kó ṣe fún mi ni kì í ṣe pé tẹ́rù ó mọ̀ bà mí pé ohun tí wọ́n ṣe fún mi ohun tí wọ́n lè ṣe sí àwọn ará òkè ọya ni ohun tí wọ́n lè ṣe sí àwọn ẹ̀yà ìgbò ni ibi tí ó yẹ ká ti pa ààlà ẹ̀ ní so kì í ṣe irú àwa yẹn ló yẹ kéèyàn kan máa wá pè ní ọmọ àlè mọ́ àwa iṣẹ ọmọ àlè ojú ló mọ ohun tó yónú àwọn tán jẹ́ ọmọ àlè wọ́n mọra wọn a sì sọ pé àwa fẹ́ lọ dìbò fún ọmọ ẹ̀yà míì a ti sọ fún yín àṣẹgbẹ́ olóṣèlú àbẹ́nikẹ́ni gbégbá ààbò a sì dìbò so ẹ má máa wá ọgbọ́n àhesọ kẹ máa ṣe àtàmọ́ àtàmọ́ kẹ máa wá parọ́ mọ́ wa pé ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ a sọ pé a fẹ́ lọ́ọ́ filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì a sọ pé ìlẹ̀kẹ̀ wa tá a mú dání àwa gangan a fẹ́ fi sídìí fúnra wa a fún ọmọ kankan a fẹ́ nìkankan àwa gangan fúnra wa ìdí wa ti ṣe bẹ̀bẹ̀rẹ̀ ó ti kọjá bẹ̀bẹ̀rẹ̀ a fẹ́ fi sídìí ara wa fúnra wa ni gbogbo ẹni tó bá mọ̀ pé òun nílò lẹ̀kẹ̀ ẹ kó lọ ra lẹ̀kẹ̀ fúnra rẹ̀ kó má béèrè lọ́wọ́ wa mọ́ pé ká mú lẹ̀kẹ̀ wá pọ́mọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ òun tá ń sọ fúnra wa lélẹ́yìí ẹ̀yin èèyàn mi gbogbo tá a ti ṣe àgbékalẹ̀ tá a ti ṣe àgbéyẹ̀wò ẹ̀ lénìí mo fẹ́ kẹ́ ẹ di àwọn kókó kan mú ń bẹ̀ ẹ̀yin tí ẹ pera yín ní agbẹjọ́rò nínú ìrìn àjò yìí mo pè yín níjà lénìí mo challenge yín i challenge you wípé ẹ ṣe ojúṣe yín àwọn nǹkan kan wà ibẹ̀ ló yẹ ká ti máa rí yín kẹ́ ti bọ́ sí forefront kẹ́ ti gba wájú èkejì tó fara pẹ́ mo ní ọ̀rọ̀ tí àwọn àpapọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ní àwọn wà nílé àwọn tilé tí wọ́n sọ lánàá tèmi rí fọ́nrán yẹn o ó bẹ́ èròǹgbà tó wà nú èmi gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ mu mo fara mọ́ gbogbo ohun tí wọ́n sọ ibi tí wọ́n tò sí yẹn òun lèmi náà tò sí lórí ọ̀rọ̀ tó wà ẹ̀ tó wà ńlẹ̀ yìí mo fara mọ́ gbogbo ohun tí wọ́n sọ pátápátá ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ni ìyẹn apá kejì apá kẹta ni pé ìyá kèsẹ́ẹ̀tì ìyá kọ̀sẹ́ẹ̀tì ìyá kásikẹ́ẹ̀tì àbí èyíkéyìí tó wù kán máa pè ń bẹ̀ ẹni tó bá mọ̀ kí wọ́n sọ fún pé ohun tó ṣe yẹn o ó jayò pa ó ta ṣàgẹ̀rẹ̀ ó sì kọjá ààyè ẹ̀ nítorí pé ẹ̀sùn tó wá fi kan gbogbo ọmọ yorùbá tán náwọn fẹ́ ilẹ̀ olómìnira ilẹ̀ yorùbá yìí lágbára ọlọ́run láṣẹ ìdùmarè tó bá jẹ́ pé àgbélẹ̀rọ irọ́ pamọ́ wa tá a bá rí àwọn agbẹjọ́rò tí wọ́n ń pera wọn lágbẹjọ́rò tán máa jáde tó máa pè yá ìlẹ́jọ́ àbí tí wọ́n máa question ẹ̀ ọlọ́run ọba mi elédùmarè tó ṣẹ̀dá mi tó ṣẹ̀dá gbogbo orí tí ìyá ìwà parọ́ mọ́ ẹ̀ á wá bá mi ṣèdájọ́ torí wọ́n ní ọlọ́run ọba ló máa ń ṣe kínni ló ń ṣèdájọ́ àfẹ́yìn pínran á wá bá mi ṣèdájọ́ fún ìyá ìṣẹ́ wá rí gbogbo ègún gbogbo èpè tí ìyá ìṣẹ́ tó rò pé òun fi halẹ̀ mo bẹ ọlọ́run ọba elédùmarè tó ṣẹ̀dá ẹ̀mí tó ṣẹ̀dá gbogbo orí gbígbẹ àtorí tútù tíyà tó ń ṣe nǹkan tó lóun ṣe ilé lórí á wá bá mi rọ gbogbo ẹ̀ á rọ padà sọ́dọ̀ ẹ̀ tó ní nǹkan ẹ̀ láṣẹ Èdùmàrè ẹ̀ kí n tó máa wá lọ ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ wá mo ti ṣàlàyé fún wa mo ti bẹ̀rẹ̀ ṣíṣe àwọn fọ́nrán sórí YouTube page mi mo bẹ̀rẹ̀ lánàá pẹ̀lú introduction in fact inú mi dùn mo rí i pé àwọn èèyàn tó pọ̀ ti wo fọ́nrán yẹn bó tẹ̀ jẹ́ pààna ni mo ṣe é ṣùgbọ́n mi ò sì tí ì rí èèyàn púpọ̀ tó ń subscribe sórí channel yẹn ó dà pọ́n kàn ń ṣe àwọn kan ń wo fọ́nrán yẹn ni wọn tí subscribe ẹ má gbàgbé mo ti sọ fún wa ohun tí mò ń ṣe lórí YouTube page mi kò ń ṣe Yorùbá Nation o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ṣe wá láǹfààní ni mò ń sọ̀rọ̀ pa ẹ̀ ń bẹ̀ tí mò ń ṣe ń bẹ̀ in fact ṣẹ́rétò tí mò ń ṣe lọ́wọ́ ẹ̀ tí n bá ti parí ẹ̀ mo fẹ́ sinmi ọgbọ̀n ṣẹ́jú lẹ́yìn ìsinmi ọgbọ̀n ṣẹ́jú mo máa wà lórí péjì mi lórí YouTube live ẹni tó bá fẹ́ wò mí live ẹ lọ subscribe síbẹ̀ kẹ́ pàdé mi lẹ́yìn ọgbọ̀n ṣẹ́jú tí n bá ti sinmi mò ń bọ̀ ńbẹ̀ mo máa wà ńbẹ̀ live mo fẹ́ ṣètò ètò tí mo dẹ̀ fẹ́ ṣe lénìí ètò tó ní ṣe pẹ̀lú ohun tó lè dá wa lẹ́kọ̀ọ́ tó lè kọ́ wa lọ́gbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni bẹ́ẹ̀ ni ètò tí a lè kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ yorùbá ni mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ lọ sí orí youtube ẹ lọ wá mi bẹ̀ mike ọlá tv show ẹ bá mi bẹ̀ ẹ subscribe ètò tèní tí mo fẹ́ ṣe ètò tá a lè kẹ́kọ̀ọ́ nú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ yorùbá ni ètò kan tán ṣe lórí iléeṣẹ́ rédíò kan ni tán ti sọ̀rọ̀ nípa ẹ̀ tó ti tóbi jọ́ mẹ́ta àmọ́ mo fẹ́ yànnà náà mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa ẹ mọ̀ pé tèmi bá fẹ́ ṣàlàyé nǹkan tó bá ti jẹ́ nǹkan tó yé mi ni mo máa ń fi àkókò lẹ̀ mo máa ń farabalẹ̀ ṣàlàyé ẹ bí ò tiẹ̀ ní ju ọgbọ̀n ṣẹ́jú lọ mò ń bọ̀ ń bẹ̀ tí bá ti sinmi bí ọgbọ̀n ṣẹ́jú mò ń bọ̀ lórí YouTube page mi láìpẹ́ yìí mo máa ṣètò bẹ́ẹ̀ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹjọ́ gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sí ohun tí mò ń ṣe ẹ lọ bá mi subscribe síbẹ̀ ẹ darapọ̀ mọ́ mi bẹ́ẹ̀ ẹ títí dìgbà tá a pàdé lórí YouTube láṣẹ Èdùmàrè mò ń kí gbogbo wa pé ojú òní kà tún rí o ẹ ànísáré pálọ̀ ọ̀nù yàrá gbogbo ohun tí a bá dẹ̀ dáwọ́ wa lé ní ti dáadáa ọlọ́run ọba ajó máa dún fún wa àpamọ́wọ́ owó àtàjèrè ọjà o láṣẹ Èdùmàrè gbogbo ohun tí ó ń dùn wá nínú gbogbo ohun tá à ń béèrè fún ní dáadáa lọ́wọ́ ọlọ́run ọba Ẹlẹ́dùmarè gbogbo bá a ṣe fẹ́ kí ilẹ̀ Yorùbá pé kó rí dáadáa fún wa ọlọ́run ọba á bá wa mú àdúrà wa á mú lọ sílé àṣẹ títí dìgbà tá a bá pàdé lórí YouTube àtẹ̀yìn tí ẹ̀ bá láǹfààní àti wọ́n YouTube títí dìgbà tá a bá pàdé èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Dr. Mike Ọlá Ifágúgù mò ń dágbére fún wa pé kárìíra láyọ̀ o ká pàdé láyọ̀ láṣẹ Èdùmàrè ó dàbọ̀.